ọlọ́run àánú rẹ̀ àti àdúrótì rẹ̀ fún gbogbo àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí burú ọlọ́run má fi kàn wọ́n bẹ̀rẹ̀ láti ibi tí ó ti gbé bẹ̀rẹ̀ tóbi tẹ́bi tó délé ní ọlọ́run má fòrò wọn àwọn tó ń bẹ láyé inú wọn ọlọ́run bá kẹ́ wọn bá ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́sàl kìámà ọlọ́run kó bá foríjì wọn àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn gbogbo ẹnikẹ́ni tó wá níbù lápá dáadáa lórí ntẹ́ni kọ̀ọ̀kan wá ń jẹ́ lẹ́ni ọlọ́mọṣẹ́bà san wọ́n lè san dáadáa dọ̀rọ̀ ahmadika ya arhamar rahimin níbi tí a bá tafsiru wa ibẹ̀ náà ni a ó ti ti máa tẹ̀síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé nínú ìrádà tọ́lọ́run òun náà ni kí ìṣètò ọlọ́run kó máa ṣẹlẹ̀ ìlòdì sítọ ọlọ́run kó máa ṣẹlẹ̀ ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ kò sí kankan tó jáde kúrò nínú ìmọ̀ ọlọ́run àmọ́ ọlọ́run ó wù ú kéèyàn ó ṣe dáadáa ó sì pa wá láṣẹ rẹ̀ ó sì wù ọlọ́run ọlọ́run ọba sì kórira kéèyàn ó yapa àṣẹ rẹ̀ ó sì kìlọ̀ fún wa àmọ́ nípa ṣíṣẹlẹ̀ méjèèjì yìí kò sí kan tó jáde kúrò nínú ìmọ̀ ọlọ́run walillahi limathalul a'la ọlọ́run ló ní àpèjúwe èyí tó ga jùlọ àwa náà rí i pé nílé ayé tá a wà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé fún wa àwọn ìjọba wa wọn ò dá ilé ìwé gíga sílẹ̀ bákan náà àwọn náà ni wọ́n tún kọ́ ọgbà ẹ̀wọ̀n ẹ rí wípé nǹkan tó dáa oníléèwé gíga ilé ẹ̀kọ́ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ kan bá lè jẹ́yàn pàtàkì lọ́jọ́ ọ̀la bí wọ́n ṣe kọ́ eléyìí náà àwọn náà ni wọ́n tún kọ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sì tún ná owó ribiribi lérí ẹ̀ ẹ rí pé dáadáa àti àìdáa ìjọba fẹ́ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó wu ìjọba kí gbogbo èèyàn kó ṣe pé iléèwé gíga láàlọ́ kò wù wọ́n kẹ́nìkan kan lọ sẹ́wọ̀n àmọ́ wọ́n mọ̀ wípé kò lè má ṣẹlẹ̀ ààrẹ ni tí ó lọ sí ọgbà ẹ̀wọ̀n náà fi gba àwọn wọ́dà tó ń sanwó ribiribi fún wọn lóṣù tó bá fi lè mú ọmọnìyàn kọ́mọnìyàn lè kí ìṣe ọmọnìyàn lè jọ báyìí falillahi al-mathalul a'la ọlọ́run ló ní àpèjúwe tó ga jùlọ kò yẹ kó lè jọ wá lójú tí wàá bá sọ pé inna Allaha yuridul imana wal kufra ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kí ìṣètò ọlọ́run kó máa ṣẹlẹ̀ lórílẹ̀ àìṣètò ọlọ́run náà ọlọ́run mọ̀ sí pé yóò máa ṣẹlẹ̀ walakinna Allaha yuhibbul iman wa ya'muruna bihi ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ kéèyàn ó ṣètò ọlọ́run ó sì pa wá láṣẹ rẹ̀ wayabugod wayamukutu alkufrọ ọlọ́run ọba ọ̀yọ́nú sí ìlòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run wayanhana ani ọlọ́run sì kọ̀ fún wa nípa ọgbọ́n tó lè sọ wá di kẹfìrí àmọ́ pé kẹfìrí ó máa ṣẹlẹ̀ lórílẹ̀ kò jáde kúrò nínú ìmọ̀ ọlọ́run so eléyìí ló fà nínú tafsir wa lánàá nígbàtí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí ọkàn rẹ̀ gbọgbẹ́ lérí pé àwọn ènìyàn ò ṣe tọlọ́hún ó da omi tútù sígbáyà anabi sallallahu alayhi wa sallam nítorí pọ́lọ́hún ti ìròyìn anabi wípé rahmatan lil alamin ìkẹ́ ló jẹ́ fún gbogbo àgbáńlá yìí kò ní wo anabi kẹ́nìkan kan wọ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọnìyàn ọlọ́run bá wa ń sọ fànàbí wípé kẹ́nìkan ó wọná kẹ́nìkan ó wà àlìjẹ́nnà kì í ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run ọba ló ní ètò ń tí ẹni kó o sọ gbígbà ẹnikẹ́ni kò sí lọ́wọ́ ànábi sallallahu alayhi wa sallam ọlọ́run ló ní gbígbà yẹn lọ́wọ́ òun lọ́lọ́run ọba fi sọ fún ànábi sallallahu alayhi wa nínú ààyè yìí tí a kà tí a sì tú lánàá a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين ọlọ́run ọba fi jẹ́ kó yẹ wa bẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ́gbọ́ndé alikiyama abẹ́ lọ́run nínú títóbi ẹ̀ nínú àánú rẹ̀ kọmọṣà ìka ẹnì kọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba fi ní walaw sha'a Allahu la jama'ahum 'ala al-huda ọlọ́run ní tòun ọlọ́run ọba tóun bá fẹ́ bẹ́ẹ̀ tó bá wu òun láti ṣe bẹ́ẹ̀ la jama'ahum 'ala al-huda gbogbo èèyàn ni ó wà lórí ọ̀nà mà òun ọba ní kí gbogbo wọn kí wọn bẹ lórí ìlànà àtọlọ́run ìlànà tànàbì bóun bá fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tòótọ́ ọlọ́run ọba ti ṣáájú pé faminkum mu'minun wa minkum káfíìr ẹni tí ó gbà tọ́lọ́run yóò máa bẹ ẹni tí ó lòdì sí tọ́lọ́run yóò máa bẹ. ọlọ́run ọba ní tó bá wu òun gbogbo yín lòun ò bá papọ̀ lérí kẹ́ ṣe tọ́lọ́run lérí ọ̀nà mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ rẹ ànábì má tún ṣe bí ẹni tọ́rọ̀ òye mọ́ fala takunanna minal jahilin ó gbọ́dọ̀ tún jẹ́ nìkan nínú ẹni tí ó mọ hùwà tí wàá rí ó mọ takò tó ti mọ̀ àlìjáhàlù níbí kì í ṣe jáàlù ta ìmọ̀ jáàlù kìí ṣe sí ó takò tá mọ̀ ọlọ́run ọba fi dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣe bó o mọ̀ tẹ́lẹ̀ wípé mọ̀nà ọwọ́ ọlọ́run ọba ló wà kí ló wá dé tó fi ń bara jẹ́ lórí páwọn kan ò gba fala takunanna minal jahilin innama yastajibu alladhina yasma'un. innama yastajibu alladhina yasma'un wal. ọlọ́run ọba wa ń tẹ̀ síwájú fún wa wípé rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam innama yastajibu alladhina yasma'un ṣebẹ́ni tó bá létí tí fi gbọ́rọ̀ làá bá sọ̀rọ̀ lọ́rọ̀ máa yé innama yastajibu alladhina yasma'un. innama yastajibu ọlọ́run ọba ní dájúdájú rẹ̀ ànábì lọ mọ̀ jẹ́ kó yọ àwọn tí í jẹ́ pè nígbà tí èèyàn bá pè wọ́n àwọn náà ni alẹ́dì nayasmarun ẹni tó nìkan ṣe tẹ́lẹ̀ ẹni tọ́lọ́run ọba fi gbígbọ́ gbígbà sínú ẹ̀mí wọn àwọn tí wọ́n lè gbọ́ tí wọ́n lè tẹ̀lé tó ń sọ nìyẹn ṣùgbọ́n àwọn kan ń bẹ wọn ò máa gbọ́ bó bá ṣe ń wọnú etí ọ̀tún yóò máa gbà tòsí jáde àwọn kan ń bẹ bẹ́ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run bọ́lọ́run ṣe ṣe tiwọn nìyẹn àwọn kan sì ń bẹ wọn ò tẹ̀ tí wọn ò máa gbọ́ wọn ò máa gbọ́ simawo ní ti gbígbọ́ ẹni tó ní kàn án ṣe àtẹni tó fẹ́ gbà irú àwọn ẹni yẹn náà làwọn tó yẹ pé kó o sọ ọlọ́run yóò ti máa yóò wọn. ọlọ́run ní dájúdájú rẹ̀ ànábì jẹ́ kó yí ọ yẹ̀sẹ̀jì nàmá yẹ̀sẹ̀jì àwọn tí máa jẹ́ pè nígbà tí èèyàn bá pe kì í ṣe gbogbo èèyàn náà làwọn àgbàlagbà ó fi sọ pé ọ̀pọ̀ là á pè díẹ̀ gbogbo ẹni tó ń gbọ́ ni náà lọ́rọ̀ ẹni ṣe ọba fi ń jẹ́ kó yá ànábì pé innama yastajibu alladhina yasma'un. innama yastajibu alladhina yasma'un. dájúdájú àwọn tí ó máa jẹ́ pé ọlọ́run àwọn náà làwọn tó ṣe pé alladhina yasma'un àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́ nígbọ́ pé a fẹ́ gbà yasma'un níbi kì ṣe títẹ́tí gbọ́ nìkan ìtẹ́tí gbọ́ ẹni tó nìkan ṣe ọlọ́run láwọn yìí nìkan náà lọ́rọ̀ ọlọ́run bó ṣe wọ́n láǹfààní àwọn ni wọ́n gba tí ò ń sọ fún wa. wẹ̀lá ọ̀tá ẹ bá fún un lọ́rùn fún ilé ìrọ̀jà rẹ̀. torí pé àwọn tí à ń bá sọ̀rọ̀ mẹ́ta ni wọ́n mẹ́ta ni àwọn èèyàn tí èèyàn máa bá sọ̀rọ̀ ó ń bẹ nínú àwọn ènìyàn ẹni tá à ń bá sọ̀rọ̀ tó ṣe wípé khaliyu dhihin òun ni ẹlòmíín bẹ tó ṣe wípé almustershid nínú ẹni tí èèyàn máa bá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimunkir bọ́bá ń bẹ lòmíín sọ̀rọ̀ khaliyu dhihin kò mọ nǹkan kan nípa ń tó ń sọ ọ́ fún ìwọ náà ló jẹ́ ni àkọ́kọ́ tó kọ́ làálọ́ yẹ nípa arú ọ̀rọ̀ bẹ́ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ rí yóò tẹ́tí yóò máa gbọ́ bó bá ti ń sọ èyí tí ò bá yẹ yóò béèrè àwọn kan nìyẹn nínú àwọn ènìyàn khaliyudin gbogbo tó ń sọ yẹn kò mọ nǹkan kan payà rárá ẹni tá a bá wá ń bá sọ̀rọ̀ lẹ́ni tó ṣe pé kò mọ nǹkan kan nípa ń ta ń sọ kò ta kò wá tẹ́lẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò wá máa bá a sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò bùkátà kéèyàn máa ṣe wàhálà ìtàláì torí pé kò kulẹ̀ ta kó tó ń sọ tẹ́lẹ̀ èèyàn ó máa sọ fún pẹ̀lú àlàyé pẹ̀lú àwọn àpẹẹrẹ in tó jọra wọn á fi wọn jọra wọn kó bàa léye irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn ènìyàn tí èèyàn máa bá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ní alimustershid alimustezid ó ti nímọ̀ díẹ̀ nípa tó ń sọ ṣùgbọ́n àwọn nǹkan ò tí ì yé tó. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ béèyàn bá ń bá a àwọn ìbéèrè kan ó máa bẹ tí ó máa béèrè nínú béèrè yẹn ìwọ náà ó mọ̀ pé ẹni yìí kì í ṣe kan àwọn nǹkan kan náà ti yé tẹ́lẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ti ń sọ̀rọ̀ wọ́n fẹ́ ká kàn pa mọ́ ọ̀rọ̀ tá à ń sọ ká fi dá lójú pé àní mo ṣe sọ ìbò ṣe rí nìyẹn alimunkeru ó náà lẹni tó ṣe wípé kì í ṣe pé tó ń sọ yẹn kò yé ó mọ̀ amálátakò ni kò sí gbogbo nítorí ó sọ yóò da ọ̀rọ̀ yẹn nu kó o tó sọ̀rọ̀ ó ti di ọkàn rẹ̀ pa gbogbo nítorí owí ó ti sọ nínú ẹ̀mí rẹ̀ pé òun ò ní gbà irú àwọn ẹni bẹ́ẹ̀ alimunkiru ni wọ́n èyí ó wà á máa fọ lọ́hùn wàláì tàláì èyí ó wà á pọ̀ nínú ọ̀rọ̀ èèyàn látara kéèyàn ó lè convince ẹ̀ kéèyàn ó lè jẹ́ kó gba ní téèyàn ń sọ bó bá wù ọlọ́run ọlọ́run lè ní ó gbà bó bá sì wù ọlọ́run kò ní í gba irú àwọn ènìyàn bẹ́ẹ̀ èyí dára ẹni láàmú lè rí wọn torí pọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yẹn kì í ṣe pé kò mọ́ òye irú àwọn èèyàn máa ń pọ̀ a máa pọ̀ nínú onímọ̀ kó o tó fa àyà kan délẹ̀ òun gan ni ó bọ̀ parí ẹ̀ kó o tó sọ hadith kan gbogbo ẹ̀ ló ti yé ṣùgbọ́n ó ti síìlì ẹ̀mí ẹ̀ pé gbogbo nítorí owó òun ò ní gbà irú àwọn yìí ló le jù nínú ẹ̀dá téèyàn bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìpín méjèèjì tó ṣáájú ó ṣeé ṣe béèyàn bá ń bá wọn sọ̀rọ̀ kẹ́mi wọn ó sì payá fọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́hún lọ́lọ́wọ́n bá fi ń sọ fún wa muhammad sallallahu alayhi wa sallam pé ọlọ́run ní dájúdájú àwọn tí ó gbọ́ tiẹ̀ ó náà làwọn tó ṣe pé alẹ́dínà yasma'un àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ nígbọ́ ti ẹni tó fẹ́ gbà nígbọ́ tẹni tó fẹ́ mọ̀nà ló fi jẹ́ kí gbogbo ìgbà téèyàn bá ń gbọ́rọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ sí ẹ̀mí èèyàn payá tó o bá ti sí ẹ̀mí rẹ payá nínú tá à ń gbọ́ á gbọ́ èyí tí ò ní bá ara wa mu á gbọ́ èyí tó ta bá wa á gbọ́ èyí tó tún wa ṣe á gbọ́ èyí tí ń kan pámọ́ dáadáa tá a ti ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti lè ṣí ẹ̀mí rẹ̀ payá èyí tó bá balamu nìkan ni ó máa ráàyè èyí tí ó ti balamu yóò bó bá ti ń wọlé bẹ́ẹ̀ náà ni ó máa jáde ọlọ́run ọba sọ pé àwọn tí máa gbọ́ tí wọ́n máa gbà alẹ́dẹ́ ìnáyà sùnmọ́ ọ̀hún ó náà làwọn ẹni tó nìkan ṣe tẹ́lẹ̀ tí wọ́n ń fi àníyàn pé mo fẹ́ gbà tí wọ́n fi ń gbọ́rọ̀ rẹ̀ ànábì. wàlmáwùtá yàbọ̀ àgọ́rùn-ún thumma ilayhi yurja'un. ọlọ́run ọba ní wàlmáwùtá rẹ̀ ànábì kó wá rí gbogbo àwọn òkú pátápátá gbogbo ẹnikẹ́ni tẹ́mi bá ti jáde lára ẹ̀ tó bá ti filẹ̀ ayé lẹ̀ tí ẹ ti tán láyé nìyẹn ní tó bá ṣe náà ló kù tí ó lọ pàdé níwájú ọlọ́run ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni kẹ́nìkan máa gbé tó ń bá fa ayé lẹ̀ tó ń bá wa padà wá ọlọ́run dákun má dáhùn sí nàìjíríà àwọn ò padà wá mọ́ ẹlòmíì ò nìyẹn tó bá yẹ pé èèyàn máa padà wá èèyàn ò tún gbúdọ̀ sọ yẹn mọ́ torí pé o ti ń ṣe iyèméjì lórí rẹ̀ nìyẹn kò sí pé tó bá yẹ pé èèyàn bá ń padà bọ̀ wáyé kọ́lọ́ mọ́ tó ń dáhùn sí nàìjíríà mọ́ ó sì á jẹ ẹ̀ẹ̀kan náà ni ọlọ́run bá sọ pé wà lè mọ ó tá gbogbo ẹnikẹ́ni tó bá ti wáyé tó fàyé lẹ̀ kò tún padà wá mọ́ yàbọ̀ aṣọ ọmọ ọlọ òun ọlọ́run òun ó gbé gbogbo wọn dìde tó bá dijọ́ gbé dàlẹ́ kìyàmọ̀ yàbọ̀ aṣọ ọmọ wà gbogbo ẹni tó bá kú pátá ọlọ́run ò ní fẹ́ nìkan lẹ̀ lóbi jẹ́ pé jọ́gbé dàlẹ́ kìyàmọ̀ ní wala takfa minkum khafiya ẹnìkan ò ní ríbi sápamọ́ sínú jọ náà gbogbo ẹnikẹ́ni tí bá ń jẹ́dà ọlọ́run tó lòlẹ̀ ayé rí tó wáyé tó sì fáyé sílẹ̀ gbogbo wọn ọlọ́run ó gbé dìde pátá kò ní ìyọ ẹnìkan sílẹ̀ bó ti wọlẹ̀ kó mọ́ ọlọ́run bá sọ pé wàlímọ́ ló fi jẹ́ pé ìgbàgbọ́ àkúdà àyà kò ráyè nínú àkídà Islam mọ́mọ́ta kọ̀dùkọ́ mọ́tìkìyà mọ́tòhó ẹni tó bá ti lè fààyè lẹ̀ tẹ́mi jáde lára ẹ̀ tí ẹ ti tán nìyẹn àmọ́ oríṣiríṣi ọ̀nà ni ṣaitan ló fi máa ń mú ìrújú wá láti ba ìmánì wa jẹ́ torókè bá a ṣe sọ yìí ẹlòmíràn sọ pé ẹ mà gbọ́ ìṣẹ̀lẹ̀ kan mà ṣẹlẹ̀ nílùú kan tó yẹ pé ẹnìkan tó ti fa ilẹ̀ tí wọ́n padà wá rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ ìyẹn kò yẹ kó ba ìmánì wa jẹ́ ìyẹn ò lè yọ̀rọ̀ ọlọ́wọ́n bá padà àwọn àlìjànú ọlọ́wọ́n bá fún wọn ní ète ó dẹ̀ fún wọn láwọn agbára kan àwọn agbára tọ́lọ́run ọba fún wọn yìí kán lè fi rí ayé gbé ni gẹ́bọ́lọ́run ṣe fáwa náà lágbára káwa náà ò lè kọ́ ilé ká lè ṣe ọkọ̀ ká lè ṣe ọkọ̀ òfurufú kíṣẹ̀mí ó lè rọ̀ wá lọ́rùn ọlọ́run bá fún àwọn náà ní agbára àlìjẹ̀nú bó bá ń jẹ̀ràn pé òun fẹ́ mọ jàǹfààní tẹ̀síìrì tá à ń ṣe yìí tó bá wá níwà bọ́lọ̀ ṣe dáa kò sẹ́ni tí ó dùn ún wa kódà tó fi dórí àfọ́ńtẹ̀síìrì kò sẹ́ni tí ó lè jókòó àmọ́ ó sì fẹ́ jàǹfààní tẹ̀síìrì yóò wá wá láwọ èèyàn oní wàá jókòó bọ́lọ́wọ́n bọ̀ ọba fún lágbára yẹn ajẹ́ pé kò ní láǹfààní irú tẹ̀síìrì yẹn àlìjẹ̀nu afẹ́ ra nǹkan kan lọ́jà ṣùgbọ́n tó bá lọ nílò bọ́lọ́ ń ṣe dá ta ni ó tà á fún yóò wá wọ àwọ ọmọbìnrin tó dá yóò wá lọ ọjà yóò lọ ra n tó fẹ́ rà yóò wá padà sáàyè yóò tún yíra padà níbo ọlọ́run ṣe dá ọlọ́run ló fún wọn lágbára bẹ́ẹ̀ kí sẹ̀mí lè rọrùn fún wọn ni bó bá wọ àlìjànú ó lè wá níwà ẹranko ó lè yíra padà kó dàbí ejò ìdí nìyẹn tó yẹ pé kò yẹ kó ṣe ọ́ lè mọ̀ àlìjànú ó kàn yíra padà lérí bùkátà kan tó fẹ́ gbọ́ ìgbà tí ó bá yíra padà a bá bọ́ sí déédéé àwòrán ẹnìkan tó ti fayé lẹ̀ láyé táwa wà gan-an ẹ sì rí èèyàn méjì kan tí wọ́n jọra wọn ó ti rò pé kódà ó ti mọ bá sọ̀rọ̀ pé alágbájá ah, ah, èèyàn mọ̀ ń jọra wọn jẹ́jẹ́ làlìjẹ̀nu gbàwọ́ tiẹ̀ àwọ̀ ń wá lè ṣe déédéé kó jọ ẹnìkan tó ti fa ayé lẹ̀ nígbà wọn bá wípé máa súnmọ́ òun púpọ̀ máa mọ fín ìdí kókò aslan gan yóò rí pé ẹ fẹ́ máa tọpinpin òun ó bá tẹ́rù ẹni yẹn bá wá débi kan yóò wàláì wàláì tàláì òun rí lágbájá kò sì parọ́ lóòótọ́ ó rí nǹkan ṣùgbọ́n kì í ṣe ẹni tẹniyẹn gangan náà lórí tó bá yẹ pé ẹniyẹn náà ni kò yẹ kó tún parẹ́ mọ́ ọ yẹ kó máa bọ̀ lẹ́ẹ̀fì lè mọ̀ pé kì í sọ òun torí pé òun tó fọmọ́ lẹ̀ tó fìyàwó lẹ̀ tó tún ti padà wáyé kó máa padà bọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àtìyàwó rẹ̀ kó máa gbé bẹ́ẹ̀ ni tó dáa gan nìyẹn kí ló dé tó fi wá àdìpọ̀ pòórá ẹ̀ tún rí mọ́ lẹ́ẹ̀fì mọ̀ pé kì í ọlọ́run bá ní wàlí mọ́wótá àyàbọ̀ àtò àyàbọ̀ àtò òmùlọ́ ọ̀tọ̀ọ̀nà ilẹ̀ yorùbá. gbogbo ẹnikẹ́ni tásìkò tiẹ̀ bá ti tó ọparí náà nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ nìyẹn máa ń wá agbára ní ọ̀nà tó ṣe wípé ọ̀nà kàyéfì tí ó ṣèyàn lè ẹ máa gbọ́ nínú àwọn ìtàn àwọn èèyàn káwọn ọba kan tó ti ṣáájú tí wọn ò ní kàkà kí ilẹ̀ ó ku ilẹ̀ ó sá lẹ́ẹ̀bà rí pé ẹ̀ ní rí mọ́ yóò kàn wọ inú ilé lọ ní ẹ̀bà wa tiẹ̀ ní mọ́ ó sípò padà àárín wa náà ló wà ṣùgbọ́n ò ní rí tásìkò òkú rẹ̀ bá tó ibi tó wà náà malakuli ti ọ̀pá ń bẹ̀ yóò kúkú èyí tọ́lọ́ ní yóò kú ló fi jẹ́ pé rẹ lómiì bí kan lájà gbé lọ ẹ̀ sì ní rí má ṣùgbọ́n àárín yín náà ló wà ṣùgbọ́n èyí tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjé ojú èyí tọ́lọ́ ń fún wa yìí ó máa ma ṣàánú wa ni pé òdo tó fẹ́ ká máa rí náà ni ká lè máa rí káyé lè ṣe gbé fún wa tá a bá tún lè fi rí nǹkan míì ju èyí tá à ń rí yìí lọ àti sẹ̀mí nílé ayé tá a wà yóò ṣòro torí pé nǹkan tó ju nǹkan lọ téèyàn máa ń rí tẹ́mi ó sì fẹ́ bọ́ ó ń bẹ ní gbogbo àwùjọ tá a jọjọ́ ń rìn kiri yìí ṣùgbọ́n àwọn ò rí wọn. àìmọ́rí wọn yẹn àánú wa lọ́lọ́wọ́n ọba fi ṣe anábì wa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan ọlọ́ọ̀ni rẹ̀ anábì dìde lọ́ọ́ lọ sí wáàsí fáwọn àlìjànú àwọn sàbẹ̀ ní iftaqadna rasulillah sallallahu alayhi wa sallam àbára nàbì àwa ló gbó tá a mọ̀ ti ń rí àrà nàbì ah nígbèlà anábì lọ ṣùgbọ́n bàtà anábì fẹ́ lọ anábì mú ọ̀kan nú àwọn sọ̀hábà àwọn rìwáyà ti pọ̀ lérí ẹ̀ rìwáyà kan bẹ tọ́lá anábì nìkan ló dá lọ rìwáyà kan bẹ ó ní anábì mú Abdullahi ọmọ Mas'ud lọ́wọ́ ngbà tí wọ́n ń lọ anábì wa sọ fún wípé eré Abdullahi ọmọ Mas'ud sórí ìlà tí mo ṣe ríbitì yìí anabi fàlà kan ó ṣe ríbitì anabi ní Abdullahi ọmọ Mas'ud dúró ń bẹ má ń bẹ gbogbo ń tó orí orí sámọ kúrò nínú ìlà tí rogodo sákò tí mo ṣe yìí dúró ń bẹ abdullahi masoud bá dúró anabi bá rìn síwájú ó ní kò pẹ́ sásìkò yẹn òun bá ń rórí oníranran àlìjànú àwọn míì bá ń sọ̀kalẹ̀ látòkè àwọn nígbà tó tó stéèjì kan òun fẹ́ sá ṣùgbọ́n látara pé anabi ti sọ pé òun ò gbúdọ̀ kúrò ń bẹ òun lòun fi dúró ó wá dásìkò kan òun wà rà nàbì mọ́ wọ́n ti wá rọ kiri ká nàbì sálà sálà débi pé wọ́n wà rà nàbì gan mọ́ àlùwà àwọn kìíní ò ní ànábì lè mà báyìí ṣùgbọ́n látara ànábì sọ yìí òun ò lè kúrò ń òun wá dúró ànábì wá ń ṣe wáàsí fáwọn àlejànú ìyẹn ló ń bẹ nusratu lijin kul uhiya ilayya anna istama'a nafaru mina lijin faqalu inna sami'na qur'an ibi tí anabi sọ wípé kí abdullahi ọmọ masoud kó dúró sí lọ́dún náà tí wọ́n ṣe ribiti ibẹ̀ ni wọ́n kọ́ masjidu lijinni sí dèní bẹ́ẹ̀ yẹn bá lọ ṣe hajj yẹn ó bá ń bẹ̀ masjidu lijinni ó ń bẹ̀ ń bẹ̀ ààyè tí anabi ní kí abdullahi ọmọ masoud yẹn ó dúró sí ó ń bẹ̀ ń bẹ̀ mọ́sálásí àdúgbò ni kì í ṣe pé àwọn àlejò náà ń kírun o wọ́n kàn fi sàmì ni torí pé láyé ìgbà kan àbá wọn sọ pé wàlúùláyà tí yẹn bá lè wọ bẹ̀ èèyàn tún jáde mọ́tàlẹ́kẹ́ àmọ́ lọ́kọ̀ọ́ mọ́sálásí mo kírun zuhuri ń bẹ̀ irun àyílà mọ́sálásí àdúgbò ní everybody ó kírun ọ̀jáde ó kálukó sì tún máa lọ kò sàlìjànú ní kírun bẹ́ẹ̀ ó ní màámù èèyàn ní màámù bẹ́ẹ̀ <laughs> tí ń kírun fáwọn èèyàn ń bẹ̀ àmọ́ ìtafẹ́fà ayọ̀ ń bẹ̀ ni pé wọ́n fi sami níbi tí Abdullahi wa Masudi dúró sí njọ́ náà láàfin lè mọ̀ pé kì í ṣèyàn nìkan lọ́lọ́run ránà Muhammad sallallahu alaihi ọba lọ́lọ́run fi sọnù kọ́ ọ́n pé ó híyá yìí láyé yà. فاجتمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا àwọn ọlọ́run ń sọ fún anabi sallallahu alayhi wa sallam páwọn ènìyàn nìkan kọ́ ni wọ́n ń gbọ́ quran àwọn àlejànú náà ń gbọ́ tán bá wá gbọ́ quran wọn ni inna sami'na quran al ajaba ni quran yìí àwọn ò gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí rí ọlọ́run wá nírẹ̀ ànábì ọ̀ wà á lọ bá wọn ọ lọ ṣe wáàsí fún wọn ànábì sì lọ ànábì lọ ṣe wáàsí fáwọn àlìjànú ọpẹ́ kánábì ò tó dé àwọn sàbí ti ń dààmú òrà ànábì bàtà ànábì wàá padà dé ànábì ni mo lọ ṣe wáàsí fáwọn ọmọ ẹ̀yà wa nú àlìjànú ni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ni mo lọ sọ̀rọ̀ ọlọ́run fún àwọn sàbí wa béèrè pé àwọn ọmọ ẹ̀yà wa nú àlìjànú ànábì ni bẹ́ẹ̀ ni mùsùlùmí ń bẹ nu wọn olùyapa àṣẹ ọlọ́run ọba ń bẹ nu wọn àwọn sàbí wa bèè pé òjíṣẹ́ ọlọ́run kí ni oúnjẹ wọn kí ni wọ́n máa jẹ anabi sallallahu alayhi wa sallam anabi wa wọn wípé àwọn eegun tẹ́ ẹ bá jẹran eegun tó kù bẹ̀ oúnjẹ tiwọn nìyẹn bákan náà àwọn oúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ ṣe bísímìláì sí kẹ́ ẹ tó máa jẹ àwọn náà àwọn àlàyé yìí anabi ṣàlàyé ẹ fún wọn nípa alamul jinni wa shayatin ẹ̀dá ni wọ́n lóbi jẹ́ péjọ́ gbé dalẹ̀ kìyàmù àwa méjì náà lọ́lọ́run bá lẹ́jọ́ saná furugo lakum ayuwa thakolan ènìyàn àtàlìjànú àwa tá a bì nìyẹn níjọ́ náà ọlọ́run ó béèrè lọ́wọ́ ènìyàn bó ló ṣe ṣe ọlọ́run ó béèrè lọ́wọ́ àlìjànú bó ló náà ṣe ṣe wa ana minal muslimuna wa minal qasitun. فمن أسلم فأولئك تحروا رشدا àwọn àlìjánu náà sọ pé ń bẹ nínú wa alimuslimun mùsùlùmí gidi ń bẹ nínú wa alkọsitun olùlòdì sítọlọ́hún alábòsí ó ń bẹ nínú wa àwọn alábòsí inú wọn ni wọ́n ń jẹ bọ́ làwọn kan lọ́ọ́ máa gbé nǹkan fún lórí ta àwọn náà ni wọ́n jẹ́ mọ́ bá wa gbé kalẹ̀ ń bẹ ìwọ́ wa máa rò pé oúnjẹ yẹn ò mìíràn àwọn tí ó jẹ níta fẹ́ jẹ àwọn tí lọ jẹ ń bẹ àwọn kọ̀ọ̀sì tún nìyẹn wọ́n jẹ pọ́nàbọ̀nyà lọ́dọ̀ ọlọ́jọ́ gbọdọ̀ kìyàmà àti gbogbo àwọn tí wọ́n sọ wọ́n dọ́lọ́hún ṣùgbọ́n àwọn mùsùlùmí inú wọn inú mọ́sálásí lẹ́ẹ̀tì bá wọn wọn ò máa sin lọ́hún wọn nílé kéwú tó ń kọ́ra wọn ní kéwú wọn ń gbọ́ wàásì wọn ń ṣiṣẹ́ hajj gbogbo táwa náà ń ṣe nínú ìjọsìn pẹ̀lú àníyàn pa gbalada òun náà ni wọ́n ń ṣe torí pé bọ́lọ̀ ń ṣe rán nàbì sí wa lọ́lọ́run rán nàbì sáwọn náà sọlọ lọ́wọ́ bá fi wá sọ báwa náà ṣe fa yé lẹ̀ làwọn náà fa yé lẹ̀ kí lọ́ọ́ wá fẹ́ sọ àlìjànú dọ́lọ́n sí àáfàá mi ń bẹ ọlọ́run rẹ̀ làlìjànú lẹ́lọ́mí ò fi máa sọ pé ah, àáfàá kan ó ti sọ̀rọ̀ ń jáde tán lẹ́nu kó tó mọ̀ ó ní lásán kọ̀ lórí ipò táwọn délé ni ah, ìyá tó bí àwọn àwọn bá sùn ó ti sọ̀rọ̀ ń tán ó ti jáde lẹ́nu ẹ̀ tán kó tó mọ̀ lásán lẹ́rò pé gbogbo ẹ̀ ń ṣe sùmùsùmù báyìí ni ìyá tó bí àwọn àwọn bá sùn jama lérí kíni lórí ipa afẹ́ jéèyàn lórí ipa afẹ́ mọ bọ́kílẹ̀ mọ rọ lórí ipa afẹ́ mọ sọ àwíṣẹ kò sí ọ̀nà táwọn èèyàn ò ní rìn kò sì sí ní tí wọ́n fà wọ́n lọ ọbẹ̀ jalejanu lọ a máa bá ọ ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò ṣe nǹkan báyìí ọlọ́run ọba fi sọ pé wal mauta yab'athuhumullah. wal mauta yab'athuhumullah. ọlọ́run ọba ní wàlímọ̀ ọ̀tá gbogbo ẹni tó bá wáyé pátá náà ni ó fa ayé lẹ̀ gbogbo ẹni tó bá ti wá fa ayé lẹ̀ pátápátá yabọ̀ àtò ọmọ ọ̀la gbogbo wọn ọlọ́run ó gbé dìde ẹja ọba gbé ọjẹ wọn ọba àti fi eegun rẹ rẹ́lé nígbà tó eegun rẹ jẹrà tán wọ́n ti ti wá falẹ̀ wọ́n ti ṣe títì wọ́n ti fa kúrò ńbẹ̀ àbígbà tó wá kú wọ́n sun ọ́n ná wọ́n wá ro irú rẹ̀ sínú ògò wọ́n wá lẹ̀ pé pàpà wọn kọ déètì ìjọta bíi ọdọ fàyílẹ̀ wọ́n wá gbé sínú láìbírì kò sí tọkọ lọ́n pẹ̀lú ìyẹn yabọ́ àtọ ọmọ gbogbo ẹni tó mi bá ti jáde lára rẹ̀ pátá ó kú ní omi ni iná ló ni ó jábọ́ látòrí igi nítorí falimọ́ ó tu ẹyọ kan ni tó bí sẹ́ẹ̀fì máa تنوعت الأسباب والموت واحد ومن لم يموت بالصرف ما كبغيره تنوعت الأسباب والموت واحد ومن لم يموت بسيف ẹni tí wọn ò bá fi dà pa mọ́ tàbí ọlọmọdé àtòjò òrùn bójú kú ọlọmọdé àkú láàárọ̀ mọdé àkú lọ́sàn mọdé àkú yálẹta mọdé àkú lálẹ́ yọ sá yọ habi kanjọ kan. bisẹ́fẹ̀ máa tábìlì rẹ̀ tẹ̀lé àṣìbà bùnmí. eŋti ọkàn yìí kó wa náà ni pé lágbájá mọ̀ jáde láyé gbogbo ntẹ̀yìn arí kó lò láyé walimoto wahidu ọ̀nà tí kó wá wàá gbà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ walimoto wa okú okú náà ni yóò ká yẹn kó wa ọlọ́run ní walimota gbogbo ẹnikẹ́ni tó bá wáyé tó sì fa ayé lẹ̀ yàbọ̀ àtọ̀ ọmọ ojúṣe tọ́lọ́nṣẹ́ tọ́lọ́n ni kó gbé gbogbo wọn dìde ìrọ̀jà ọ̀dọ̀ ọlọ́run ọba ni bá sẹ́rí gbogbo wọn wá ó bá jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo nítorí kò jẹ́ pátá

wọ́n ń sọ lẹ́nu wọn wọ́n ní láwùlá nùzìlà alayhi ayatun min rabbihi wọ́n ní tó bá ṣe wípé ọlọ́run ọba àti ọlá rẹ̀ ga láwùlá nùzìlà alayhi ayatun min rabbihi. láúlá tí wọ́n sọ níbẹ̀ yẹn nínú èdè lárúbáwá tí wọ́n bá ní láúlá imtina wòlí imtina àwọn àgbàlagbà wọn á ní ẹnìkan èyí jẹ mo fẹ́ ẹ lọ́bẹ̀ lápèjúwe ọdẹ kan ń lọ lóko nígbà tó wá rí ọ̀yà abẹ́ ìkéyìí nínú ẹran tó jẹ́ halal ó wá ta nígbà tó wá ta ìbọn rẹ̀ wá ta sí ẹ̀ kò bá ìgbà tó wá délé lálẹ́ ìyàwó dáná oúnjẹ fún ó wá ń jẹ oúnjẹ yẹn lásán kò sẹ́ran ń bẹ̀ ni wọ́n á sọ fún ìyàwó ẹ̀ pé ah, mo sì fẹ́ pa ìyá lónìí o àwọn àgbàlagbà ni kò lè jẹ yún nínú ọbẹ̀ mo fẹ́ ẹ ni náà fi ni ẹnìkan yìí jẹ mo fẹ́ ẹ lọ́bẹ̀ ọ pa ọ̀ padà rí gbé wálé náà òun ló fi jẹ́ pé láola ní tó jẹ́ káyà síbẹ̀ yẹn hadith kan bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pàdé sí ò lálàáfíà ipa nàbì sọ wípé laukana ibrahim hayyan lakana nabiyyan rasula pànàbì ni tó bá jẹ́ pé ibrahim ọmọ mi tẹ́mi rẹ̀ bá gùn ni tí ò bá kún kékeré ni kò bá já nàbì ọlọ́run hadisi wọn lálàáfíà hadisi ibn Majah ni ṣùgbọ́n àwọn amadiya wọn a máa lo hadith yẹn wípé ìyẹn túmọ̀ pé anabi náà fi rinlẹ̀ pé anabi mi tún lè wà lẹ́yìn ẹ̀ ah, láwo kò sí náà nù pé tó bá ṣe pé nígbà tó lọ́wọ́ òsì ti kékẹ́ mi rè ogun ìtumọ̀ rẹ̀ ni pé kò ní sànàbí mi lẹ́yìn anabi náà ni so látara àdé eléyìí gbogbo bí ta ti rí láwo nǹkan yẹn ò padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi àyà yìí ìtumọ̀ láwo tí wọ́n lò yẹn kì í ṣe tìǹtì náà àwọn lò ó nítumọ̀ hàlá ìbámọ̀ da àbámọ̀ pé ọlọ́run lọ́lọ́run rẹ àbámọ̀ gba ọlọ́run ọba rẹ àbámọ̀ gbọ̀n pé ọba alágbára ni wàkọ́lù làólà nùzìlà àlẹ́ yìí àyà tó ń min rabbi. wàkọ́lù làólà nùzìlà àlẹ́ yìí àyà tó ń min rabbi. àwọn kèfèrí ìlú maka wọn ni làólà ìbámọ̀ dà àwọn ọ̀bámọ̀ juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ Abagbantira ànábì ń sọ sílẹ̀ alẹ́ ayatollah mẹ́rin ìbáṣepé ọlọ́run ọba rẹ̀ mi ń rọ́bì yìí ọlọ́run ti ń pè lọ́lọ́run ọba rẹ̀ yẹn tó bá ṣe pọ́ ọlọ́run ọba rẹ̀ yẹn tó bá lè sọ àmì ìyanu kan kalẹ̀ fún láti sánmà káwa mọ̀ ara mi ìyanu yẹn báyìí àbágbà tiẹ̀ àbátẹ̀lé tó ń wí ìńtẹ́nìkan òronú pò lè ṣẹlẹ̀ rí kọ́lọ́run ọba rẹ̀ yẹn wá ṣe fún kí gbogbo àná máa rí báyìí ẹ rí i pé nínú tí wọ́n sọ wọ́n ní tó bá ṣe pé ọlọ́run ọba rẹ̀ lè jí kí màlẹ́kà ó sọ̀kalẹ̀ láti sánmà tí bá ti wá ń lọ tó bá ti ń ṣe wáàsí kí màlẹ́kà máa sọ pé ó oh yẹs òótọ́ ni kò parọ́ àwọn ọba gbọ́rọ̀ rẹ̀ gbọ́ àbí kó ṣe wípé kóun má bá wa jẹ oúnjẹ táwa ń jẹ kó ṣe wípé ọjà táwa ń ná kó má bá wa ná kó ṣe pé kanzun ọlọ́run yóò sọ pẹpẹ ọ̀rọ̀ kan kalẹ̀ fóun láti sánmọ̀ tá a fi lè mọ̀ pé ànábì ọlọ́run lélẹ̀ kò ní mọ̀ bá wa jẹ oúnjẹ tá à ń jẹ oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n gbé síwájú òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn ọba gba tọlọ́run àbátẹ̀lé ń ti ń wí. ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn kí lọ́lọ́run ò lè ṣe kò sí nǹkan ọ̀hún kúl ọlọ́nira ànábì sọ fún wọn Iná Allah qadirun ala yunazzila dájúdájú ọlọ́run ọba tèmi tí mò ń sìn tí mo sì ń pè yín síbi kẹ́ sìn qadirun ọba lèwí lè ni ọba tó lágbára lérí gbogbo nǹkan ni ala ọlọ́run ọba mi ní kápá èyíkéyìí nínú àmì tẹ́ ẹ bá fẹ́ kó sọ kalẹ̀ kò sí ní tí ò lè ṣe ẹ wà àwọn ìjọ ànábì Ìsá aleyhi salatu wa salam wọ́n ń sọ bá nàbí wọn wípé sọ́lọ́wọ́n ọba rẹ̀ kápá anyúnásílà alẹ́ nàmá ìdàtàmínà sàmà sọ́lọ́wọ́n ọba rẹ̀ lè sọ tábìlì tí ó sì kún fún oúnjẹ tí ó sọ kalẹ̀ fún wa láti sánmọ̀ oúnjẹ ọ̀run la fẹ́ jẹ báyìí ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn ànábì Ìsá sọ fún wọn pé èmi ọlọ́run lè ṣe àmọ́ tí n bá ṣe tán ìyàwó tẹ̀lé àmì kan ò ní wá àfi kíyàwó tẹ̀lé

ọlọ́run ọba níka pa kó sọ àmì tẹ́ ń béèrè kó sọ kalẹ̀ fún yín ẹ má rò pé àbọ́lọ́run ò lè ṣe kò sí tí ò lè ṣe ọlọ́run sì fa àmì rẹ̀ hàn wá lórí gbogbo nǹkan pátá ẹ wọ ọ̀nà tí ọlọ́run gbà dẹ́dà ọ̀nà mẹ́rin ni kò pé márùn gbogbo ẹ̀ náà sì ń forí sọ pọ́lọ́run ọba alágbára ni ọlọ́run dá ẹni tí ò ní bàbá tí ò níyà ìyẹn ni Ádámù ọlọ́run dẹ́ni tá a lè sọ pé ó ní bàbá tí ò níyà òun náà ni ìyá wa ọlọ́run dẹ́ni tá a lè sọ pé ó níyà ṣùgbọ́n kò ní bàbá òun náà ni ànábì Ìsá ọlọ́run wá dẹ́ ẹni tó ní bàbá tó níyà òun náà làwa tá a wà yìí jọmọ́ ẹni tó bá lè mẹ́lẹ̀ karùn-ún wá mo jẹ́ ní one thousand naira tún ronú gbogbo ronú tó rò kò lè sí mọ́ ọ̀nà mẹ́rin yẹn náà ni gbogbo bó tilẹ̀ kó wọ́ọ̀kì kò lè ju mẹ́rin yẹn náà lọ ẹni bàbá àtìyá ẹni tí ò ní ẹni tó ní bàbá àtìyá ẹni tó ní ìyá tí ò ní bàbá ẹni tó ní bàbá tí ò ní ìyá kò ju mẹ́rin yẹn náà lọ gbogbo yẹn náà ọwọ́ ààyè ká gbà pa lágbára lọ́lọ́ yẹn ìṣe pé ká wá pè nìkan lọ́mọ ọlọ́run. Allahu ahsanul gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ọba fi hàn pé kò sí tóun ò lè ṣe òun ní kápá lórí gbogbo nǹkan pátá òun yakhluqu ma yasha ọba tó dáhùn tó wu òun lọ́lọ́run àwọn ìran ànábì sọ́ọ́lẹ̀ wọn làwọn fẹ́ kí ràkúnmí jáde nínú àpáta ọlọ́run sì ní kí ràkúnmí jáde ẹ wá wo àdámọ̀ àpáta àti ràkúnmí kí ni ìbáṣepọ̀ ẹ̀ ọlọ́run ní kó jáde ń bẹ̀ ọlọ́run ọba fi sọ pé ní táwọn èèyàn rẹ̀ ń béèrè ànábì kí wọ́n má rò pọ́ ọlọ́run ò lè ṣe o kú sọ fún wọn. sọ fún wọn pé dáadáa ju ọlọ́run ọba qadirun ala yunazzila aya ọlọ́run ọba yìí ọba tó ní kápá láti sọ àmì tí wọ́n ń béèrè fún láti sọ kalẹ̀ ní. ọlọ́run bá ní àmọ́ ní tí òye wọn ló pọ̀ ju tó yé wọn lọ hàn láàyà àwọn ò pé tọ́lọ́run bá ti fa àmì kan kalẹ̀ ìyá ní tẹ̀lé hàn àwọn tí wọ́n ń béèrè àmì yìí láàlámú aláìmọ̀kan ni wọ́n ọ̀rọ̀ òye wọn ló jẹ́ kí wọ́n máa béèrè àmì náà. wàlá mi ń dá bẹ́tù fi ọ̀rùdì wàlá tọ́ irú àti rúbi jẹ̀nà hàn wàlá tọ́ irú àti rúbi jẹ̀nà hàn ilà ọmọmú àmúta lókun máa fọwọ́ kúnlẹ̀ fi kìtàbí mi. إلى ربهم يحشرون آية yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń júwe agbára rẹ̀ fún wa agbára èyí tó ju gbogbo agbára lọ agbára rẹ̀ èyí tí kò kékuru tí ó tábùkù ò ní kàn láéláé lérí gbogbo ẹ̀dá ẹ̀. ló fi jẹ́ pé kò sí gbogbo ohun tí ń jẹ̀dá pátápátá bó ti wulẹ̀ kó tóbi tó bó ti wulẹ̀ kó bò háyà tó ó ń bẹ lábẹ́ agbára ọlọ́run ni ọlọ́run ọba sọ pé wa ma min dabbatin fil ard. wa ma min dabbatin fil ard wala ta'irin yatiru. فرقنا في من شيء ثم إلى ربهم يحشرون وما من دابة في الأرض دابة ẹ̀rí pé tá a bá ní dábà ìtumọ̀ tí kọ́kọ́ máa ń wá sẹ́mi wa òun náà ni àwọn ẹranko páwọn dábà ìyẹn hakikọ́tù ọ̀rọ̀fíyà nìyẹn àmọ́ nínú èdè gan dábà kullu ma yadubbu ala al-ardi gbogbo ohun tí ń bá rìn lórílẹ̀ ní dábàá tó fi kó àwọn ènìyàn sínú kullu ma yamshi ala al-ardi gbogbo kí nǹkan tí ń bá rìn lérílẹ̀ gbogbo wa náà ní dábàá lọ́lọ́wọ́n bá fi wá lò ń bi wípé wa ma min dabbatin fil ard. wa ma min dabbatin. ọlọ́run ọba ní kò ní í sí kankan nínú gbogbo tí ń jẹ́ ẹ̀dá tí ń bẹ lérílẹ̀ yálà ẹ̀dá ọmọnìyàn ni ẹ̀dá àlìjànú ni ẹ̀dá ẹranko ni ẹ̀dá àwọn kòkòrò ni èyí tí ń rìn lórílẹ̀ èyí tí ń fàyàwọ́ èyí tí ń rìn pẹ̀lú ẹsẹ̀ méjì èyí tí ń rìn pẹ̀lú ẹsẹ̀ mẹ́rin gbogbo wọn dábàá ni wọ́n ọlọ́run ọba ní kò ní í sí kankan nínú gbogbo dábàá pátápátá tó ń bẹ lórílẹ̀. wàlẹ̀ tán dábàá yìí kò kó ẹyẹ sínú torí pé ẹyẹ ń fò ní sánmà lójú kọ́ lọ́wọ́n ọba kó tún tún tẹyẹ sọ lọ́tọ̀ ọlọ́wọ́n ọba ní wàhálà tọ́ irin yatiru bijana hayi illa umamun amuthalukum ọlọ́wọ́n ní bẹ́ẹ̀ sì ni kò ní í sí gbogbo ìran ẹyẹ pátá gbogbo tí ń bá ń jẹ́ ní ti ń fò yẹ̀tọ́yẹ̀rọ bẹ jàǹdà àìyí èyí tí ń fò pẹ̀lú ìkúnlọ́wọ́ ìyẹ́ apá rẹ̀ méjèèjì tó fi ń fò ní sánmà gbogbo orúkọ tó ń rí kan máa jẹ́ gbogbo wọn lábẹ́ kápọ̀ ọlọ́run ọba ni wọ́n wà. ìlà umamun amsalukum. ọlọ́run ọba ní gbogbo wọn pátápátá ìlà umamun amsalukum ìjọ náà ni wọ́n bí bẹ́ẹ̀ ṣe ń bẹ níjọ níjọ bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ń bẹ bẹ́ẹ̀ ṣe ń níyàwó bẹ́ẹ̀ ṣe ń bímọ bẹ́ẹ̀ ṣe ń ṣàfọ̀mọ́ fọlọ́hún gbogbo wọn náà umamun amusalukum ìjọ ìjọ náà ni gbogbo wọn. ìjọ ìjọ náà la dá wọn nípa dídá bá a ṣe dá yín la dá wọn bá a ṣe ń ṣèjẹ ẹ̀mú fún yín là ń ṣèjẹ ẹ̀mú fún wọn bá a ṣe ń kíyèsí yín bẹ́ẹ̀ náà la ń kíyèsí gbogbo wọn ilá umamun amusalukum. فرقنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون أسأل عفوا إلا أمم أمثالكم ọ̀rọ̀ àwọn àfúnímọ̀ tefsir ó pọ̀ lérí ẹ̀ ó ń bẹ nínú táwọn àfúnímọ̀ tefsir sọ wípé gbogbo ohun tí ń jẹ̀dá pátápátá ẹ̀yin ènìyàn ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ̀dá alamul ins àgbáyé ọmọnìyàn ń bẹ alamul jin àgbáyé àlìjànú ń bẹ alamul hayawan àgbáyé àwọn ẹranko ń bẹ asàlàyé fún anú tẹfsiru ipe kìnìún àjáìbá ń bẹ tọ́lọ̀ ń dá sí lára nínú àjáìbá tó ń bẹ lára rẹ̀ ó náà ni tí kìnìún bá bú odidi kìlómítà mẹ́jọ sí mẹ́wàá gbogbo ẹranko tó bá wà ń bẹ wọn ó gbóhùn rẹ̀ ọlọ́run máa ma ṣe yẹn fáwọn ẹranko yẹn kí wọ́n bá a lè má máa jẹ fàrísà kí wọ́n bá a máa jẹ fàjẹ fún kìnìún gbogbo gbà ṣé ẹ mọ̀ kí tèèyàn bá ti gbọ́ bíi kìlómítà mẹ́jọ mẹ́wàá oníkàlùkù lè sá ṣùgbọ́n bọ́lọ́run ṣe wá ṣe tó èyí tí ó padà jẹ oúnjẹ fún kìnìún yọ̀tọ̀ kìnìún wá tòun ti bó ṣe gbọ́ tóun ilá umamu ni àwọn náà ń ṣèjọba tiwọn náà bẹ́ẹ̀ náà ṣe ń ṣèjọba tiyín bí gbogbo ẹranko mi ń bẹ ó tó kìnìún méjì ṣùgbọ́n tó bá rí olólàájú yóò fàdítì yóò mọ̀ pọ́n pàdé ọ̀gá ẹ wá wo bí kìnìún ṣe mọ eegun rẹ̀ eegun tó ní agbára ni kò sì ní ju bá náà lọ bọ́ bá sì rí ẹ̀fọ̀n bẹ́fọ̀n ṣe tó yóò ṣe pálapàla bẹ́fọ̀n bá pàdé kìnìún nugbó yóò mọ̀ pọ́n kàdánwò kódà kí kìnìún wo mọ̀ tiẹ̀ tú ẹsẹ̀ rẹ̀ owó ọlọ́run ló ṣe kìnìún bẹ́ẹ̀ ilà umamuna amuthalukun bí kìnìún ṣe wá rí yẹn ẹ wá máa wo ẹkùn àmọ̀tẹ́kùn bóun àti kìnìún bá pàdé ara wọn a máa sábà ara wọn ṣùgbọ́n kìnìún lọ̀gá làwọn àgbàlagbà máa fi sọ pé kàkà kí ẹkùn ó ṣàkápò kìnìún kówó sọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bó bá dojú ẹ̀ kìnìún èsẹ̀gbẹ́ àmọ́ bó ṣe rí náà kìnìún ó máa fọwọ́ tiẹ̀ náà wọ́ ẹkùn náà ó dúró àmọ̀tẹ́kùn yóò wòra ọ̀gá lòun náà láàyè tòun bó ṣe wá rí yẹn ẹ wá mọ̀ owó erin gbogbo kìnìún bá lòun fẹ́ ṣe ara erin kọjá ntí kìnìún lè jẹ yọọ mọ musi yọọ fi ṣeré ni bí kìnìún ṣe wá rí yẹn ẹsẹ̀ tí kìnìún wá bí erin ṣe wá rí bí ṣe ń da lórí ẹsẹ̀ yẹn náà ni àwọn ọmọ níka tiwájú gbogbo èyí tó kù erin kìí kìí kìí rọ̀ kìí dúró lérí ẹ̀ èyí tí ń bẹ bí orí ẹsẹ̀ yẹn náà ni erin fi ń dúró tó bá rọ̀ gbọ̀kún púpọ̀ lórí ibi gìgísẹ̀ yóò ṣubú torí pé awọ ọ̀rá lásán ní gbogbo èyí èyí tó jẹ́ tiwájú yẹn náà ní fi rìn bó ṣe tó náà gbogbo ohun fi rìn orí ẹsẹ̀ náà ni bí kìnìún ṣe bí kìnìún bá sì kú odidi bíi wákàtí mẹ́rin kò tí ì ṣubú lulẹ̀ ẹ̀mí sì ti jáde lára ẹ̀ erin bí erin bá fa ayé lẹ̀ ó di wákàtí mẹ́rin tẹ́mi ti jáde lára rẹ̀ kò ní ṣubú lulẹ̀ ọlọ́run ọba ni wàmàmí dáàbàtì fil ard. wàmàmí ọlọ́run bá ní kò ní í sí kankan nínú gbogbo ohun tí ń jẹ́ dábàá tí ń rìn lérílẹ̀ jíjẹ múmu wọn àkíyèsí lérí wọn kò sẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ náà ló yọ ọlọ́run ẹ̀yìn ẹ̀sìn wejò tọ́mọ ìjó bá ti pé ọjọ́ kan náà lóró ti wà lára ẹ̀ kìí ṣe pé tó tó bí oṣù kan ní òtò olóró lára tẹ́jọ́ bá ti lè bímọ tó ti dijọ́ kejì mọ́dátù sáàmà substance oró tó tó fi lè sọ̀yàn téèyàn ó fi mọ̀ pé jogbo yàn jẹ́ tó bá ti dọmọ ọjọ́ kejì òní máa ń ṣẹ̀ lára ọmọ ìjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí jàn mọ́ téèyàn bá ronú sí i èyí ó gbé títóbi fọ́lọ́hún látara àdí eléyìí lọ́lọ́wọ́n bá wá fi ń dá wa lójú pé àwọn ọmọ nìyàn ká ṣe pẹ̀lẹ́ akéré púpọ̀ nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá gbogbo àwọn tẹ rí yẹn ilá umamuna musalokun ẹ wo àwọn ẹyẹ bá ṣe ń fò ní sánmọ̀ ẹyẹ míì sì ń bẹ yóò sì dúró báyìí lójú kan kò sì ní í jábọ́ làáfàá fi sọ wípé yàfò wàlá kàmísíkìn wàlá tọ́ eríyẹ̀tìn rúwàlá kàbàsì ìdátàzà dùn ẹlẹ́mì bẹ́ẹ̀ ẹlẹ́mì fa ẹlẹ́mì fìkì àfọ àwòlà abẹ́rẹ́ ti sàṣe fàkàmùtọ́ irin yẹ fàkàmùtú ibi yẹ fún òun wà lá kẹmẹsẹkẹ wàkàmùtọ́ irin yẹ tẹ́rù wà lá kàbáṣẹ wàkàmùtọ́ irin yẹ tẹ́rù wà lá kàbáṣẹ. wàkàmùtọ́ irin mélòó mélòó lẹ́yẹ ẹyẹ pọ̀ tí máa fò kò sí kankan tó dàbí wàhálà kan ẹyẹ kan ń bẹ tí wọ́n ń pè ní àsáhùn wéwé wàhálà kabasi kò sẹ́yẹ tó lè dàbí tiẹ̀ ó lè dúró lójú sánmà kó máa sọwọ́ báyìí lójú kan tí ò sì ní wálẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá wàlá tọ́ irin yẹ̀tìn wàlá tọ́ irin yẹ̀tìn rúbi jàǹdà hẹ́yì. ọlọ́run ọba ní gbogbo àwọn ẹyẹ àwọn dábàá gbogbo wọn bíi tìyín náà ni wọ́n ṣe wà wọ́n a máa ṣàfọ̀mọ́ fọ́lọ́hún bẹ́yìn náà ṣe ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hún ètò jíjẹ múmu wọn bọ́lọ́run ṣe ń kíyèsí jíjẹ múmu yín náà ṣe ń kíyèsí jíjẹ múmu wọn bẹ́yìn abá fẹ́ mọ̀ ipò gbogbo ẹ̀dá pátápátá ìwọ lọ́nu gbó lọ mú wálé bọ yọ ọmọ jẹran kọ̀ọ̀kan ẹran mìsòro kọ̀ọ̀kan lójúmọ́ máa pa fún ṣé bẹ́ẹ̀ lọ́dún kan ó rí pé gbèsè dé ẹ wá wo àtijọ́ tí kìnìún ti ń bẹ nínú igbó tára rẹ̀ ó tún máa dán yóò máa jẹun ó tún máa bímọ ebi ò sì ní pa wọn wọ́n sì máa èyí tí ma máa jẹ oúnjẹ wọn nínú àwọn ẹranko yóò máa lọ ibi tí wà ní bàbá sọ pé ó ń rìn ní àbíkásọ erin bó ṣe tó òun náà jẹun ẹfọn bó ṣe tó òun náà jẹun ìwọ wa kó gbogbo àwọn yẹn sílé sọpọ fẹ́ bọ́ wọn ẹja tó ń sìn lásán tí ì bá ṣe pé àwọn èèyàn ń harvest ẹ wọ́n padà ń ta lọ́dọọdún ẹni rẹ nìkan kan kó ṣẹjà ẹja ń jẹun bọ́ọ̀ bá ti lè dà á sí kutukutu wọ́n ti jẹ́ tán ah, irú àwọn ẹja wo ni ṣùgbọ́n nítorí pé fẹ́ tà á ó rèrè lórí ẹ̀ jẹ̀mọ́ ẹ̀ wá wo inú ibú òkun ẹ̀ wọ àwọn ẹja mi ju wo bí táwa lọ yóò sì jẹun ta ló ń bọ̀ wọ́n ọlọ́run ọba fi sọ pé ilá umamun amuthal bá a ṣe ń kíyèsí yín náà là ń kíyèsí gbogbo wọn pátápátá ó yẹ ká tibẹ̀ yẹn mọ títóbi ọlọ́run ọlọ́run ọba fi wá ń jẹ́ kó yẹ wá wípé má farran tó náà fil kitabi min shay'in. má farran ọlọ́run ọba ní kò sí nǹkan kan tá a kó kù kò sí nǹkan kan tọ́lọ́run ọba kó kù nínú gbogbo àlámọ̀rí pátápátá tọ́lọ́wọ́n bọ̀ ọ́ dá sí nínú lawhil mahfuz èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú tafsir kìtàbù ń bẹ̀ yẹn kì í ṣe Qur'an lawhil mahfuz òun náà ni ibi tọ́lọ́wọ́n bá kọ gbogbo nǹkan sí pátápátá ma faroftina fil kitabi min shay'in kò sí nǹkan kan bó ti wulẹ̀ kó mọ táwọn ọlọ́wọ́n bá wá kó kù tí ò sí nínú lawhil mahfuz kódà àwọn àfa àwọn jẹ́ kó yé wa wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí gan gbogbo ẹ ti wà nù lawil mahfuz bàbá wa parí ọ̀rọ̀ a máa lọlé mò ń lọlé mo fẹ́ ra oúnjẹ mo fẹ́ jẹun mi ò jẹun mọ́ mo fẹ́ ṣìgá mo fẹ́ tọ̀ gbogbo ẹ ti wà recorded. filikita bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ń júmọ ń júwe ìmọ̀ tọ́lọ́ kò sí nǹkan ọ̀hún tí ó ṣẹlẹ̀ tọ́lọ́ ò tí ma kódà tó fi dórí tó fẹ́ sọ mo fẹ́ dìde kó o tó sọ. So ó ti wà nínú àkọọ́lẹ̀ pò sọ bẹ́ẹ̀ lágbájá ọmọ lágbájá tó bá dijọ́ báyìí lásìkò báyìí ní wákàtí báyìí yóò wà nù mọ́sálásí níbí yóò máa ro nǹkan báyìí yóò sọ nǹkan báyìí yóò máa wí nǹkan báyìí wọn ó sọ nǹkan báyìí sí èsìn báyìí ní ó fọ̀ gbogbo ẹ̀ pátápátá ti ń bẹ ní màá fún un ọlọ́run ni kò sí kankan tá a kó kù ká wá sọ wípé ah eléyìí tó wá ṣẹlẹ̀ yìí mọ̀ sẹ́yìn mọ́ ọlọ́run ọlọ́run ní kò sí ní tó jọ bẹ́ẹ̀. àmọ́ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní wàyò támálù a tún lè gbé ìtumọ̀ rẹ̀ náà lérí alukur'an ṣùgbọ́n ìtumọ̀ àkọ́kọ́ ni ká gbé lórí ìtumọ̀ lawhil mahfuz wọn la tún lè gbé ìtumọ̀ rẹ̀ lérí quran torí pé Ọlọ́hun bá sọ quran kalẹ̀ ti biyanan li kulli shay'in gbogbo nǹkan pátá ní quran dá sí ìmọ̀ ijmalan ìgbà mi ń bẹ quran lè sọ lọ́bọ̀rọ̀ gidi ló fi jẹ́ pé gbogbo tírà ayé pátá wọn ò máa ṣe xidima quran náà ni gbogbo fiqihu gbogbo ẹ̀ náà ẹ̀ máa padà sínú alukur'an ẹ̀ máa padà sínú alukur'an kò wá sí nǹkan ọ̀hún ẹ̀ máa rẹ́rìí tọ́ka sí nínú alukur'an ní ọ̀rọ̀ ọlọ́run àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ náà lọ́lọ́ wọn bá jẹ́ kó yẹ wá pé ma farratina fil kitabi min shay'in. ma farratina fil kitabi min shay'in thumma ila lẹ́yìn ìgbà tá a ti sọ pé àdáyín tá a dáyín ní dídá ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn ń bẹ àlìjànú bẹ ẹranko bẹ ẹyẹ bẹ oríṣiríṣi ẹ̀dá lọlọ ń dá mi ń bẹ jàmọ́ èèyàn ọmọ wò títí títí ẹ wo àwọn ẹyẹ míì ẹ wà wò pé àbáwọn èèyàn ni kún ni lára ẹyẹ kan ṣoṣo ó sì máa lọ bíi yóò tún wá máa dán láì kan ń fọ́ nù èèyàn wà máa tibẹ̀ mọ ah, ah, kan ló kún ló design kan yìí ọlọ́run ni ó dá òun bẹ́ẹ̀ ọlọ́run wá dá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà yakulukuma yasha ó dá lọ́nà tó wù lérí sakilu tó wù bọ́lọ́run ṣe fẹ́ kí gbogbo ẹ̀ máa rí ọlọ́run ọba ní bá a ṣe wá ṣe gbogbo yẹn pátápátá fún ọmọ ilẹ̀ rọ́bẹ̀. ọlọ́run ní tọ́ba àdéjọ́ gbẹ̀ndé àlìkìyàmọ̀ gbogbo yín pátápátá àtẹ̀yẹ àti gbogbo ẹ̀ ilẹ̀ rọ́bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ni a kó gbogbo yín jọ sí tó bá di jọgbe dàlí kìyàmà lórí àyà yìí àwọn onímọ̀ wọn ni àwọn tí ó lọ́n bá lẹ́jọ́ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá òun náà ní ènìyàn tàlìjànú ṣùgbọ́n àlàáṣírù ìkó gbogbo ẹ̀dá jọ ó kárí gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run yóò kó ẹ̀dá ọmọ ènìyàn jọ yóò kó ẹ̀dá àlìjànú jọ yóò kó ẹ̀dá ẹranko jọ yóò kó ẹ̀dá èèrà àwọn kòkòrò jọ gbogbo ẹ̀ ní ó kojọ hashiru ó kárí gbogbo wa àmọ́ hisab ìṣèṣirò iṣẹ́ lórí èèyàn àtàlìjẹ̀nu nìkan ni kí nìdí tá a sọ bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ìjókòó yìí wá pé gbogbo àwọn ẹranko náà tán bá ṣàbòsí fúnra wọn láyé ọlọ́run ó gbẹ̀san fúnra wọn láàrin ara wọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní nínú hadisi afawa muslim anabi ní latu adunna lixuquuqa huquuqo ila ahliha yawma alqiyama anabi ní hẹlọjú dayin lójú o gbogbo ẹ̀tọ́ kó wá lọ́lọ́run ó gbà fún kó wá níbi tó bá há sí o tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alqiyama débi wípé hata yuqadu lishati lijalhaa'u lishat alijalha ewúrẹ́ tí ò níwo lérí téyí tó níwo lórí ń kàn tóun ò sì níwo tóun ò fi kan tiẹ̀ padà ọlọ́run ọba ó gbẹ̀san fún jọ náà jọ́bi alikiyama o ìwọ wù lórí tiẹ̀ náà pé ẹ̀wọ́ náà kan padà ìyẹn ó wáyé o níjọba ìdí alikiyama so ibẹ̀ làwọn afáà ti wá fàyọ wípé àṣé alhashiru yìí ìkó gbogbo ẹ̀dájọ yìí yóò ṣẹlẹ̀ àtẹranko àtẹnìyàn gbogbo wa ni wọ́n kó jọ so nígbà tó lọ́n bá wá ṣe àlè iqtisas láàrin àwọn ẹranko bóyá ìwọ kan ìwọ náà kan padà ìwọ ló fi wo fọ́ lójú ìwọ náà fọ́ lójú padà tọ́lọ́n bá ṣe yùn tán ọlọ́run ní ẹgbẹ́ yẹn ẹranko pátá ẹ dé pẹ́ gbogbo wọn bá dé pẹ́ ọlọ́run ní àlẹ́jọ́ bẹ́yìn rò èyí ń sì pé àwọn ẹranko ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn kèfèrí yakulu káfíru yálé ìtà ní kúntùtùrọ̀. nigbati keferi kèfèrí bá ń rí ibi tọ́rọ̀ òun ó já sí òníwọ̀ ọlọ́run síjẹ́ kó síjẹ́ kọ́rọ̀ òun náà dàbí tàwọn ẹranko kó náà dé pẹ̀ alọ́wọ́ ni hàn ẹ̀yin ò ní dé pẹ̀ iná àtàlìjẹ́ náà ń bẹ fẹ́yìn ẹ̀ ní ẹ̀yin ẹ̀dá tó ń wo méjèèjì náà la ẹ̀yin láàrí sí òun náà ni ẹ̀dá ọmọnìyàn àti ẹ̀dá àlìjẹ̀nù àmọ́ nínú yìí ọlọ́run jẹ́ kó yé wa wípé gbogbo ẹ̀dá pátápátá fún mọ̀ ilá rọ̀bìn ọ̀dọ̀ ọlọ́run ọba náà là á kó gbogbo yín jọ sí alhashiru ayé alijamu ọlọ́run yóò kó gbogbo wa jọ níjọ́ náà ọlọ́run ó wà gbogbo apẹ́sọ́tán mo sọ pé ń dà yín mo dà yín mo sọ pé ń pa yín mo pa yín mo sọ pé ń gbé yín dìde mo gbé yín dìde gbogbo yín rè wájú èmi ọlọ́run ibi ẹ bá fẹ́ sálọ jẹ́mọ̀ ń bolè yẹn fẹ́ sálọ níjọ́ náà gbogbo ohun tí ń jẹ́ dà pátápátá gbogbo ó dùn wájú ọlọ́run bẹ́ẹ̀ yóò bá wá bẹ̀rù nǹkan kan ó yẹ kéèyàn ó bẹ̀rù àwọn ọjọ́ yẹn tó yẹ pé oníkálukú tó oníkálukú ò tó gẹ́ẹ́ níjọ́ náà láfàá fi sọ pé ya ọmọ alékè ya àmọ̀tínlá màá ló ń wàlá wàlá dùn wàlá àbùkà wàlá ọmọ wàlá nàṣàbọ̀n. yawmal qiyamati la malun wala waladun ọmọnìyàn ó gbàgbé epo ń bímọ láyé tó bá dijọ́ gbọdọ̀ àlìkìyàmà ó gbàgbé epo wáyé lówó rí àfowó téèyàn bá fi ṣe tọ́lọ́ nìkan ní òwúlò ńjọ́ náà. yawmal qiyamati la malun wala. ọlọ́run yóò kó gbogbo ẹ̀dá jọ níjọ́ náà ó ń bẹnu àwọn àáfàá tí wọ́n ní ọlọ́run ò ní kó àwọn ẹranko jọ níjọ́ náà nítorí pé sànáfúrúgula kún ayọ̀ afakọ́láàn ṣùgbọ́n pọ́lọ́run ó kó ẹranko jọ nígbà tọ́lọ́run bá kọ́ wá yanjú tiwọn tán tí ogun wọn dé pẹ̀ lọ́lọ́run ó tó wá ná fúrúgula kún torí pé àárí àyà míì nínú kùránì tó tọ́ka sí bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní wa ìdálé òhóṣù hóṣìrọ́tì òhóṣù sì ní ẹranko ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tá a bá kó wọn jọ a jẹ́ pé alahasiru ń bẹ fún gbogbo ẹranko náà gbogbo wa ọlọ́run gbogbo àdìdí gbogbo ẹranko a dùn níwájú ọlọ́run ọlọ́run kọ́ wa yẹn ju tàwọn ẹranko pé ẹ̀yin ẹ̀ dé pẹ́ nígbà wọn bá wa dé pẹ́ yóò wá ku èèyàn àtàlìjẹnu nìkan níwájú ọlọ́run ọlọ́run má jẹ́ a kábàámọ̀ níjọ́ náà. kalimatani khafifatani alal. Assalamu ala rasulillah So àkọ́kọ́ náà kí àwọn àfáà wa tí wọ́n wà níjókòó kí Ọlọ́run bá kí ó bá wa kí wọn tó bá yẹ pé àmọ́ pé wà á wà ó tóbi lára wa kọ́lọ́run bá kó bá san wọ́n lẹ́sàn dáadáa Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa látàrí dáadáa à ń tọ́ kí ó níwájú wọn náà nù so gbogbo àwọn ibi tí a bá kù sí àti mọ̀pá àtúngbọ̀ so ọlọ́run tí ó fi yín ta kókó súnà nínú ìlú yìí tó sì fi yín ṣe aṣíwájú apàdà síbú kọ́lọ̀ kó má fi kàn yín o so olórí àdúrà tí àwa ń ṣe fún yín náà ni pé gbogbo àwọn ọmọ yín ọlọ́mọṣẹ́ bá sin wọn láàfà súnà bá a ṣe wá tọrọ fún yín náà àwọn àáfà wa tí wọ́n ń wà níjókòó láti gbà tá a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì pọ̀ tí wọ́n máa ń jókòó kódà àwọn a máa jókòó láàrin àwọn èèyàn ta ọlọ́run ọba tí máa pọ́n ẹ̀dá lé àpọ́nlé tọ́lọ́run ti fi sára yín ọlọ́run máa ká kúrò ń bẹ̀ láéláé ọlá àti tóbi ọlọ́run ọlá ọ̀kan ṣoṣo gbogbo àwọn èso yín pátá ọlọ́run ó ti ṣe wọ́n láàfà wọ́n sì tún máa bá a ṣe wọ́n láàfà ọlá àti tóbi ọlọ́run ọba. níbàámu sí ìbéèrè tí a béèrè a ṣàlàyé fún wa pé tí ẹnìkan ti dúró wájú ká má dọ̀ pé gbogbo nǹkan la lè béèrè lọ́wọ́ rẹ̀ torí pé nìkan ló mọ gbogbo nǹkan so èyí tó jẹ́ pé tá a bá béèrè béèrè mi míì tá a bá dáhùn a lè mọ̀ ọ́n mọ̀ fò bóyá nítorí pé a mọ̀ so torí pé lómi inú àmọ́ ibìkan ò dáhùn béèrè òun ò dáhùn béèrè òun nígbà tá a bá mọ̀ béèrè rẹ̀ sáwà á dáhùn rẹ̀ ni so ti yé so èyí tọ́lọ́run bá ní kí kó yé wa ká mọ̀ òun náà la lè dáhùn so kọ́lọ́run bá kí ọlá tóbi rẹ̀ kó fi ògbó àṣekọ̀ ń gẹ́ obìnrin mùsùlùmí ti ń borí ṣé torí ọkùnrin ló fi ń borí ni àbí báwo ni àkọ́kọ́ ó ń borí lérí pé ń tẹ̀ láṣẹ ọlọ́run ó ń bo òwò ara rẹ̀ lórí pé ó ń ṣe kíni o ó ń tẹ̀ láṣẹ ọlọ́run so eléyìí ni nǹkan tí gbogbo èèyàn gbúdọ̀ gbọ́yé bí obìnrin bá ń bẹ nínú ilé pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ó lè sí orílẹ̀ àwọn tí ò lẹ́tọ̀ọ́ kí wọ́n rí orí rẹ̀ òwò rẹ̀ tí wọn ò bá sí ń bẹ̀ ó lè sí orí sílẹ̀ àmọ́ bíbora obìnrin ìtumọ̀ rẹ̀ ní pọ́ńtẹ̀ láṣẹ ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn hikam míì tó bá tún wà ń bẹ àwọn wisdom àwọn ọgbọ́n míì ó ń tẹ̀lé yẹn lẹ́yìn ni torí pé tó bá ti lè lánìyàn pé òun fi ń ṣe tọ́lọ́run gbà náà ni ó tó ní ládàá lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so bákan náà ìbéèrè lórí pé obìnrin tí ọkọ fẹ́ kọ̀ sílẹ̀ nínú ṣẹ̀ríà islam ayé kan ṣàdédé fún ẹrú obìnrin síta ó ṣe àsìkò tó ń ṣe da rẹ̀ lọ́wọ́ yìí náà ni ó fún lóúnjẹ ọkùnrin ni ó ma bọ ọkùnrin ò oṣù tó bá parí nǹkan oṣù tó bá ọkọ sọ fún ọ pé antitolic ìyá alágbájá mọ o yóò máa jẹ yóò máa mu tó di oṣù míì tó tún parí nǹkan oṣù tó tán ọkọ tún sọ fún pé o ìyá alágbájá mọ o ọkùnrin ni ó tún bá wá di ẹlẹ́ẹ̀kẹta tó tó pé ìgbà yẹn lóbìnrin yẹn tó lẹ́tọ̀ọ́ àti kẹ́rù jáde ní ilé ọkùnrin yẹn ṣẹ̀ríà islam máa ma ṣe bẹ́ẹ̀ kó ṣe wípé kíjà ò le tán ẹni tó lọ́ọ́ fẹ́ kọlẹ̀ tó lè súnmọ́ ní sì ń jẹ oúnjẹ rẹ sẹ́wọ̀n ìgbé ńgbà tẹ́bà fi ṣe bí oṣù kan oṣù méjì ọkùnrin ó gbé mi ti ẹ̀kọ́ ọmọ ẹ̀yìn tó lọ́ọ́ fẹ́ fààyàn bẹ̀ náà nìyẹn so ṣùgbọ́n ẹni tó bá wá forídìí oṣù mẹ́ta tínú rẹ̀ sì le náà pọ̀ fẹ́ kọ nǹkan yẹn ti lágbára so títí sẹ̀ríà islam fi ṣe bẹ́ẹ̀ ni tóṣù mẹ́ta yẹn bá ti wá pé hmm, tí tóhùr mẹ́ta yẹn bá ti pé tó bá ti jáde ìnáwó lé lórí kì í sọ̀rọ̀ yàn fọkùnrin yẹn àyàfi tó bá ṣe pọ́bìnrin yẹn gbé ọmọ lọ́wọ́ torí pọ́ ọmọ yẹn ọmọ rẹ ni eyín tọ́mọ yẹn ọmọ jẹ ó gbọ́dọ̀ máa fi ránṣẹ́ sí obìnrin ọmọ yẹn nìkan bùkátà obìnrin yóò sí lọ́rùn rẹ mọ́ torí pé o ti kọ́ tó bá yẹ pé ó ń fún ọmọ lọ́mú tọ̀ ọ máa fún ní oúnjẹ tí ó máa jẹ láti lè rí ọmọ fún ní ọmú tó o bá sì fẹ́ kó jẹ rẹ ó tún bọ́ sọ́dọ̀ rẹ̀ o lè ní kó gbọ́mọ fún alágbàtọ́ ọ máa sanwó nǹkan yẹn ọkùnrin mélòó ló wá kọ obìnrin lẹ̀ ló fulfill gbogbo àwọn conditions yẹn ìyàwó ń bẹ́ lé gan ìyàwó ní mójútó ma ambulance àṣepọ̀ wa kọ ìyàwó lóbi jẹ́ pé gbogbo ọkùnrin rẹ̀ ń kọ́lẹ̀ ni ń kọ́lẹ̀ ní ìyẹn máa ń sọ fún wa pé ẹ ronú kọ́ńsíkó ẹ wonú ti ń tẹ̀lé kíkọ obìnrin sílẹ̀ o tó gbé tó bá lè kọ obìnrin lẹ̀ tó ọmọ bá wà lọ́mọ eke tó bá wà lọ́wọ́ rẹ̀ ó gbúdọ̀ gbọ́mọ yẹn lọ́wọ́ ẹ̀ o ọmọ fúnra sóbìnrin yẹn tí ó fi máa bọ́ ọmọ yẹn àyàfi tóbìnrin yẹn bá lọ lọ́kọ mi níjọ́ tó bá bọ́ sílé ọkọ mi òun lẹ́tọ̀ọ́ àti gba ọmọ yẹn lọ́wọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n tó bá sì wà ń lé wọn kò bá lọ́dún mẹ́wàá ń lé wọn ò lẹ́tọ̀ọ́ àti so nígbà tóbìnrin yẹn bá ti parí ìdá rẹ̀ kò jọ́ràn yẹn fọkùnrin yẹn kí ó náwó lè lórí mọ́ ṣùgbọ́n àsìkò tí ń ṣe ìdá lọ́wọ́ tó o bá ti lè súnmọ́ ìdá ti ti bàjẹ́ ni ó ṣe bẹ̀rẹ̀ ni o ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o so kọ́lọ́n kì torí pé súnmọ́ yẹn túmọ̀ sí pé ìjà ti parí nìyẹn so nínú àwọn ẹ̀kọ́ Islam lélẹ̀ bákan náà obìnrin tí ó parí nǹkan oṣù rẹ̀ tẹ́jẹ̀ ti dá ṣùgbọ́n wọ́n ń pe kinní kan ní alqassatul bayda omi funfun kan yóò tún wá láti lè sọ wípé ilé ọmọ ti mọ́ àbí láti lè sásùmọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ti tán yányán nínú tíra madahib wọ́n sábà máa ń sọ pé kóbìnrin ó retí nǹkan yẹn tí nǹkan yẹn bá wá jáde ìgbà yẹn ni kó tó lọ ṣe kí o kó tó lọ wẹ̀ wọ́n pín àwọn obìnrin sọ́nà méjì alimọ̀tẹ́díà àti alimọ̀tádà obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù tẹ́jẹ̀ bá ti lè dá ó ti parí ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n àlùmọ̀tádà ẹni tó ti pẹ́ lẹ́nu ẹ̀ tẹ́jẹ̀ bá dá omi kan ó tún wá bíi funfun kan tómi yẹn bá wá wá ìgbà yẹn ni ó tó ṣe kíni ni ó tó lọ ni ó tó lọ wẹ̀ ṣùgbọ́n àfọwọ́ sheikh ibn Uthaymin rahimahullah kọ́lọ́wọ́n bá kọ́ bá yọnu sí i wọ́n ní obìnrin mi ń bẹ tó ṣe wípé nǹkan funfun kankan ò ní wá pé asilu ni nkìtọ́ ọ̀dàmì dídá ẹ̀jẹ̀ tóbi ni bá ti màmá dájú wípé ẹ̀jẹ̀ ti dá ẹ̀jẹ̀ ò wá mọ́ kó lọ wẹ̀ sọ̀rọ̀ tí Sheikh Ibn Uthaymin táwọn sọ ni ṣùgbọ́n lórí madhabi àwọn ní kó tún retí ṣùgbọ́n omi funfun yẹn náà kì í ṣe tí ó pẹ́ tẹ́jẹ̀ bá ti dá omi funfun yẹn náà wáyé ṣùgbọ́n ẹni tó wá rí i pé ẹ̀jẹ̀ dá ó rí i pé gbogbo ara àwọn ti dá ìjọ kìíní omi fún ọ̀wá ìjọ kejì omi kó lọ wẹ̀ kó máa kírun ẹ̀ lọ torí pé eyín tí ò jẹ́ ó lẹ́tọ̀ àti kírun òun náà ní pé ẹ̀jẹ̀ tó ń wáyé ẹ̀jẹ̀ dẹ̀ ti dá so kó lọ wẹ̀ kó máa kírun ẹ̀ lọ ìyẹn ni ikhtiyaru sheikh ibn Uthaymin rahimahullah wallahu alam bákan náà ǹjẹ́ mùsùlùmí lè ra ọjà no testing àbí òní pé sáàmọ́ máa gbé lọ́ba náà ni òsì òsì ló bí gbogbo orú àwọn ọjà báyẹn èló ni wọ́n ń ta gidi téèyàn tẹ̀sí tó wò dáadáa sùmọ́gbà tó jẹ́ pé òsì ń bẹ àwọn tí wọ́n lọ kọjá náà wà àwọn náà ti mọ̀ wípé kúdẹ làwọn kó wá ní tó súnmọ́ ni kọ́ mọ̀ dà ṣùgbọ́n o lè rí nǹkan tí ó wúlò fún ọ nínú ẹ̀ so òun náà ni nínú sẹ̀ríà Islam nínú àwọn mọ́jẹ̀mú títajà rírajà èèyàn gbúdọ̀ nímọ̀ nípa tí èèyàn fẹ́ rà lànà sallallahu alayhi wa sallam anabi ni látẹ̀bí ìsàmàkà fìlmà anabi ni o gbúdọ̀ ta ẹja nínú odò fún yàn ìgbé ọwọ́ àmú lọ bí odò ọjà pé máa wẹja yẹn máa wẹja yẹn <laughs> èyí tó sọ kpulu yẹn <laughs> five hundred naira ni <laughs> nígbà tó wàá lọ mú ó sàkéèké àkèrè lọ wọ́n rí ah ẹ ẹ ọ náà ní o ti sanwó fún òun ti lọ. yọ sẹ̀rẹ́ islam ò fi gbogbo nǹkan yẹn àbòsí ni ọjà téèyàn fẹ́ rà ọ́ tẹ̀sí ẹ̀ wò ó wò ó yóò tẹ ọ lọ́rùn sọ tẹ ọ lọ́rùn àyà ẹ̀dá wa dúnàdúrà ló fi jẹ́ wípé kọ́lọ̀ nǹkan wọlé àtòbí rẹ̀ kó sàánú wa àwọn nǹkan tó wọ́ lórílẹ̀‐èdè wa yìí pọ̀ àwọn nǹkan tó wọ́ ó pọ̀ kọ́lọ̀ ń ó sàánú wa bẹ́ẹ̀ yẹn bá wọ ṣọ́ọ̀bù kan sì téèyàn bá fẹ́ rajà òun kọ́kọ́ ń gbé kinní yẹn wò òun yẹ wò dáadáa òun wò dáadáa wọ́n mọ̀ bú ọ nísìn èwo lẹ fẹ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀mọ́ bá jẹ́ bẹ́ẹ̀ bá ara ni ẹ sọ bẹ́ẹ̀ bá ara ẹ bọ́ o lẹ́tọ́ àtẹ̀yìn bá lọ rajà láwọn sọmákẹ́tì ó gbé yẹ̀ wò ó wò dáadáa kò sẹ́nìkan tí ó sọ pé o sì yẹ̀ wò bọ́ọ̀ bá sì rà mọ́ o sì kúrò ń bẹ̀ ẹnìkan kan ò ní sọ wọn kan tọ́ bá ti wò tó tẹ́ ọlọ́run tọ́ bá fẹ́ ta ẹ̀hẹ́n lọ́sọ̀ adúnadúrà pẹ̀lú lẹ́ńtà kìnìyàn ọ̀kan ti kọ́ ṣùgbọ́n lórílẹ̀‐èdè wa ń bí bí ìwà ìmọ̀kan àìlájú ẹlòmí yóò sùn máa bú ọ yóò ní ẹgbẹ́ nígbà máma fọwọ́ bá kìíní jẹ́ ẹni ká lẹ gbégbégbé lẹ yẹ̀wò yẹ̀wò yẹ̀wò yẹ̀wò yẹ̀wò ẹ dákun ẹ ó lè tún fi nǹkan gbọ́n ọwọ́ rẹ dànù gan níbi níbi nǹkan yẹn àìmọ̀kan ni gbogbo èèyàn ọjà tí èèyàn ó rà èèyàn gbọ́dọ̀ wò dáadáa kó tẹ̀yàn lọ́rùn kéèyàn ó tó kówó lé lórí ìwọ náà tó bá lọ kó lórí no testing ọwọ́ agbèdélé bóyá tẹlifíṣàn ni ó plọ́ọ̀gì ẹ̀ kò rí nǹkan kan ṣáàtì ìwọ náà bó o gbé nínú sẹ̀rí islam bó o gbé lé ilé ẹjọ́ o ò ní kéésì wọn ò ní ṣe ojú ẹ fọ́ o ò ṣe yẹ̀wò ńgbà yẹn ẹ wọn nínú tẹ wọn náà tó parí náà nìyẹn kò sí kéèsì yẹn torí pé bẹ́ẹ̀rù yẹn bẹ́ẹ̀ ò bá tì ní ìtajà rírajà èyí tí ò da nínú islam ni islam ò kò ọ wà invalid ni islam ò ní kàkún so hada wallahu alam ah, bákan náà ẹni tí ó ń yànnà fìlà ṣéèrùn ọ̀ràn yẹn ni yẹn ń kí náfìlà ló ń yàn ó wá ń fa tẹ̀sùbá lọ́wọ́ ó ń fa bóyá bóyá náfìlà yẹn tí wọ́n fún bóyá kúlẹ̀ aláwọ̀ seventy one lórí rákà alákọ̀ọ́kọ́ kúlẹ̀ aláwọ̀ seventy one lórí rákà alẹ́ẹ̀kejì àkọ́kọ́ náà irun rẹ̀ tó kí lálàáfíà ṣùgbọ́n kẹ́fíà tó fi kí yẹn kò ṣe ta ló fi jọ sànàbì ló fi jọ gbogbo rákà tánàbì náfìlà tánàbì máa yàn láyé àárí pọ́mú tẹ̀sùbá lọ́wọ́ ń fa kúlẹ̀ aláwọ̀ seventy one àìsí mọ ẹ̀yẹ ọ̀sọ́ ju ọba àwa kakulẹ̀ àwòrán one million ìyẹn ò ní kọ́ jọ ọlọ́run lójú ká fi fọ́ọ̀lù bánabi ṣe ní aṣeun onìkan tó lọ nífẹ̀ẹ́ sí jùlọ in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ràn ọlọ́run ọlọ́run lánàá ibi nìkan ẹ tẹ̀lé ìgbà yẹn ni màá tó fẹ́ràn yín sọtọ́lọ́n bá bí ọ léèrè pé ọ̀dà èyí tó wá ń fà fà fà fà fà tó fẹ́ kú yẹn ló fi jẹ́ mi ìbá lè ṣe kò ní lè tún lè continue mọ́ torí pé jọ́tọ́ kọ́kọ́ ṣe yẹn èmi ẹ̀ ti fẹ́ bọ́ lẹ́lòmí anábìsẹ̀ sálàm dẹ̀ sọ wípé ẹdún ní mọ iṣẹ́ tó bá wọn mọ níwọ̀n iṣẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí khairul amali adwamuha iṣẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí lè téèyàn dún ní mọ́ téèyàn tètè pati bó ṣe àtikárù kan ló ń ṣe ṣe mọ níwọ̀n tí ò fi ní sú ọ sódà tó fi lè pẹ́ ní díẹ̀ ọlọ́run máa nífẹ̀ẹ́ sírun kan bẹ́ẹ̀ ṣùgbọ́n kúlẹ̀ kan kan one million ẹnìkan jọ kan lọ́yọ̀ pé ah nfa téèyàn bá fẹ́ ní owó lọ́wọ́ lójúmọ́ o tó rí owó tó ná lójúmọ́ ẹni kí ni kò yẹn máa ṣe gbé kó o ṣe salatul fati seven million lójúmọ́ ó <laughs> oh, <laughs> pé seven million ó rí wípé owó tó ń ná lójúmọ́ yẹn ọlọ́run ó ṣe ah mo á ní ẹ wá dúpọ̀ ah seven olùyẹ̀ oníjáde ńlẹ̀ <laughs> seven million bọ́ ọ bá bú àdá tó dáa bọ́ ọ bá lọ sọ́kò ó rí ó lè lò tó bá ń gan tó fi ó rò wọlé tó fi tó fi jẹun so ẹ̀sìn Islam ò mú nira lọ́wọ́ so ká sì má fi ṣe kíni o ká má fi nira wa lára kì í ṣe bó ṣe pọ̀ tó ń lójú ọlọ́run lójú ikhlas àti iman àti mutaba tí n ta n ṣe bá ní oní ẹnìkan tí ọlọ́run subhanahu wa ta'ala tí ọlọ́run fẹ́ lò so bákan náà oníbèrè kan tún béèrè wípé nígbà tá a sọ wípé ẹni tó bá ti kú kò padà wá sí ilé ayé mọ́ bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ mbẹ́ ànábì yìí sọ̀ tí kú ọlọ́run sọ pé kú fún wa ọlọ́run ni wà máa qataluhu wà máa salabuhu walakin shubbiha lahu tẹ́kọ̀ ti kú ni àbá sọ pé kò ní padà wá mọ́ ṣùgbọ́n tọ́lọ̀ sọ ní alukur'an ni pé wọn ò pa kò kú bá rafa'ahu Allahu ilayhi ọlọ́run gbé lọ sọ́dọ̀ rẹ̀ ni ọlọ́run tó sì nímọ̀ lórí bó ṣe gbé ó nímọ̀ lórí bí ó ṣe ṣe kí ni o bí ó ṣe dá padà wá ní tí kúránì sọ nìyẹn bákan náà àwọn àlìjànú ìjọlọ ń ti rán ànábì kan sáwọn àlìjànú rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ táwọn àfáà sàtótónu púpọ̀ lérí ẹ̀ ni ipe sànàbí Muhammad nìkan ni Ọlọ́run ránṣẹ́ gbogbo àwọn ànábì àbọ̀ Ọlọ́run gbà ànábì dìde nínú àwọn àlìjànú náà so ọ̀rọ̀ ọ̀rọ̀ tọrọ àwọn àfáà pọ̀ lérí ẹ̀ ni ṣùgbọ́n kò sígbà kan tí ọlọ́run ọba tí iṣẹ́ ọlọ́run òdodo àwọn àlìjànú náà ṣáájú kánẹ́bísà sálàmù ọ̀tọ́dé iṣẹ́ ń dọ́dọ̀ wọn ṣùgbọ́n ìjọlọ ń gbé ànábì dìde nínú àwọn àlejànú èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn àfáà ní pọ́lọ́hún ò gbá ànábì dìde nínú àwọn àlejànú àwọn àfáà mi sọ pọ́lọ́hún ni kò sí ùmọ̀ kan àfi kọ́lọ́hún kó gbé ànábì dìde nínú wọn àwọn àlejànú náà ùmọ̀ kan ni wọ́n so kìláàfù wà láàrin àwọn àfáà tó lágbára lórí abala bẹ́ẹ̀ bẹ̀tàláyà hal wọ́n gbà ànábì dìde ló fún àlejànú wọn ò gbá ànábì dìde fún àlejànú kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa so ọ̀rọ̀ àwọn afa pọ̀ lérí ẹ̀ tá a bá ní ká máa sọ kódà ìjọ méjì a sì wà lórí àwọn ọ̀rọ̀ táwọn afa ń sọ lérí ẹ̀ tó ní kálukú sì mẹ́rin wá lérí ẹ̀ ṣùgbọ́n èyí tó dá wa lójú ni pé adé muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé dìde fún ènìyàn àtàwọn àlùjànnú wallahu alam. ìbéèrè ìbéèrè sì kò mi ò rántí mọ́ ni. àti sọ yẹn ǹjẹ́ ọmọ tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n bí bóyá wọ́n bí ọmọ kan ó mú kuraani wá sáyé ó mú tẹ̀sùbá wá sáyé ìhàwó ni kí mùsùlùmí ó kọ́ sírù nǹkan yẹn àkọ́kọ́ náà ìgbàgbọ́ mùsùlùmí àgbọ́dọ̀ gbé lérí kó dìgbà bá tó rí iṣẹ́ ìyanu kan ká tó nígbàgbọ́ nígbà tí wọn ò bí ọmọ tó mú kuraani lọ́wọ́ ìgbàgbọ́ wa ń jẹ́ gbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí so ti wa báyìí àgbọ́dọ̀ fi ìgbàgbọ́ tó sì jódodo ọlọ́run tún fẹ́ fi jẹ́ kó rin ilẹ̀ lẹ́mìí wa ni wípé ojú ọ̀nà islam yìí ni ojú ọ̀nà kì í wá ṣe ń tá a gbọ́dọ̀ máa tọpinpin pé ọlọ́run dákun káwọn èèyàn bá lè gbà pé islam lọ́nà dákun ọmọ tí ń bà bí jó mú tẹ̀sùbá lọ́wọ́ dákun oyún tí ń bẹ àà ọlọ́run ò nídìí e gbogbo èèyàn só ti yé nítorí pé tó bá lọ gbégbàgbọ́ gbogbo èèyàn lórí èèyàn táwọn kan náà bá dìde tọmọ kan bá tọ́ kan tó mú kọ́rọ̀sì lọ́wọ́ ńkọ́ tòkòkò sí ní ò lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó náà mú kọ́rọ́ọ̀sì lọ́wọ́ sẹ́yìn wọn wàá sọ pé n ti ń ṣe lọ́nà so ẹ jẹ́ ká gbégbàgbọ́ wa lérí ti ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run àti sunna ní muhammad sallallahu alaihi wa sallam ìyẹn ni ká fi pèpè sójú ọ̀nà ọlọ́run tá a bá wá rírun nǹkan yẹn ìyín kàn ń jẹ́rìí sí àwọn èyí tá a ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó ti wà lára wa ni ká mọ̀ ìjà ajẹ́ pé yùngàn láwa àtẹ̀bàtì tí wàá di pé ẹ máa bọ̀ wọ́n ti gbé déládé gbé mi lé ọmọ tó mú kúránì lọ́wọ́ five five fifty naira àwọn èèyàn fi ń wọlé kò sí táwọn èèyàn ò ní sọ di bísínẹ́sì tán so a gbọ́dọ̀ wá bàbá rẹ̀ dé level yẹn débi pé a wà sọ di ìpìlẹ̀ bí orígun kan nínú orígun gbàgbọ́ so kí ọlọ́run kí kó ṣàánú wa ṣùgbọ́n tó bá wáyé báyìí lódodo ó ń tún kan pa á mọ́ nǹkan tá a ti gbàgbọ́ tẹ́lẹ̀ lójú ọ̀nà islam ní hadha wallahu alam. nàámọ̀ bàbá wa kọ́ lọ́wọ́ bá kó bá wa san wọ́n lẹ́sàn dáadáa kọ́ lọ́wọ́ bá kó bá wa ṣe dáadáa fún wọn. tí òkú bá kú wọn ò ní wọn fẹ́ ṣe fìdáwò fún un ìtumọ̀ fìdáwò ní èdè Lárúbáwá alfidia alfida òun náà ni pé ẹni tó ń bẹ nínú yà tá a fẹ́ gbà lẹ̀ gbogbo èdè gbogbo bí tọ́lọ̀ ti lo fìdáwò ní Kùránì ó ń lò lórí àwọn mùjìrìmùn ọ̀daràn kankan bọ́lọ̀ ṣe ń lò nìyẹn gbogbo bí tọ́lọ̀ ti lo fìdáwò ní Kùránì kò fi sọ́rí mùmẹ́ni ṣùgbọ́n àwọn baba wa ń gbà náà bí Ọlọ́run ṣe ní kí Lárúbáwá àwọn kó kó kó tó ń gbà náà làwọn sọ pé fìdáwò a fẹ́ ṣe fìdáwò so pẹ̀lú àníyàn wípé a ṣe láyé láyé lọ́la a ṣe kìnnì kan láti lè fi gbà ẹ òkú tó fayé lẹ̀ láti lè fi gbà á lẹ̀ ní àwọn nǹkan tó lè jẹ́ ìyà fún níwájú ọlọ́run àwa wo gbogbo sunna nebisa salam látòkè délẹ̀ a gbọ́ pé sàbẹ̀ kan kú wọ́n ṣe fìdáwò fún kò sí àgbékalẹ̀ tira wa fúnra wa nìyẹn tó ti yọ báyìí eyín tí ànábì ní ká ṣe fókù tó bá fàyè lẹ̀ ó kúnlẹ̀ ṣùgbọ́n onífìdáwùdé fìdáwùdé èyí tó jẹ́ kókó gan tó yẹ ká ṣe àní ṣe èyí tí wọn ò rán wa òun lámùra kàkàkà sí lásọpá ń ṣe ẹlòmíín bẹ kó kírun sókù la bí ọba gbowó kò ní kírun sí la bẹ́ẹ̀ sì ni nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ni pé lágbájá fàyè lẹ̀ kí gbowó dìde láti lọ́ọ́ bá sírí ẹ̀ kírun sí lára ká wọn gbé dé tẹ́ ojúṣe tí ò ní ìdí kéèyàn gba tẹ́ ń kọ̀ mọ́ lérí ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ wọn ni pé wọn ni wàá kírun sókùlà sọ wọn ti dáwọ́ bí wọn bá dáwọ́ bẹ́ẹ̀ nìkan bá kírun sí níbẹ̀ yẹn yọ yàgbẹ́ ẹnìkan kò sí ẹjọ́ lọ sọ fún bàbá wọn ti ní tí wọn bá ti dáwọ́ àwọn òní wa afẹ́yìn náà kí kí ni <laughs> gẹ́gẹ́ bí ọ̀rọ̀ onígbẹ̀dẹ́ yìí <laughs> òkú ò wà máa ráre ńlẹ̀ wọn ò ní rẹ́ni tí ó kiri nítorí pé àwọn tó fẹ́ wọn nígbà ń bí ọmọ nìyàn nígbà tó délé ayé wọ́n dúró lẹ́nu géètì dé wọ́n gbowó nígbà tó jáde láyé tó fẹ́ kí ni wọ́n táwọn bá tún gbowó sóò náà ti gbàgbé pé òun náà kù ni nínú ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí òun ká kírun sí ọmọ ìyá wa tó bá filẹ̀ ayé lẹ̀ gbogbo ohun táwọn ẹbí ní ká ṣe kó lè bókù á ṣe mọ̀ èyí tí wọn ò ràn wá ń la múra kankan kankan kankan táwọn ṣe bẹ́ẹ̀ sì sọ lómi ó lè yọgi síyàn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí wípé àwọn èèyàn ti àtàṣe ẹ̀mọ́ náà jẹ́ ẹ̀mú wọ́n ti àwọn ti so mọ́ ọ̀nà jẹ́ ẹ̀mú òun lójú ó ṣòro ṣùgbọ́n ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò ti ju ẹnìkan ni ẹni tó fi ilé ayé lẹ̀ bùkátà ká bẹ̀ lọ́n fún ká tọrọ àforíjì fún ká ṣe àwọn nǹkan tí ládàá rẹ̀ lè máa bá fún gbogbo ẹ̀ lànà bí ṣàlàyé ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe kò sí kan tí ládàá rẹ̀ ó bẹ̀rẹ̀ tó fàyè lẹ́mẹ̀ẹ́ kò sí nítorí pé kò sákọọ́lẹ̀ pé ládàá àwọn tán ṣe yẹn ò bá so kọ́lọ́wọ́n bá kọ́ ọ́ la tóbi rẹ̀ kí ó ṣàánú wa fìdáwù kò sí ibi tá a rí fi há àwọn èèyàn ni wọ́n gbé àgbékalẹ̀ rẹ̀ so ti bàbá yìí níta ànábì máa ń ṣe pé ẹni tó bá fa yìí lẹ̀ ànábì yìí pè ní fìdáwù àwọn sàbí yìí sì pè ní wọ́n yìí pè ní fìdáwù hádà wallahu alam. ọmọ àlè wípé kótó rálì jẹ́ ń náwọ̀ lẹ́yìn ìpele ìpele tó àwọn tá máa ń sọ wọ́n ń sọ láti lè lé àwọn ènìyàn jìnnà sí wàásì náà ni ẹ dákun ẹ̀ṣẹ̀ wo lọ́mọ àlè ṣẹ̀ kí lẹ̀ṣẹ̀ tiẹ̀ ń bẹ̀ ọ̀nà tó lọ́run lòun gbà wáyé ni lòun gbà wáyé yẹn òun ò lẹ́ṣẹ̀ kankan tiẹ̀ àwọn bàbá àtìyá rẹ̀ tí wọ́n ṣe sìnà àwọn ni wọ́n ṣe kíni o àwọn ni wọ́n lẹ́ṣẹ̀ ẹni tí wọ́n bí bẹ́ẹ̀ tó bá wálé ayé tó bá jẹ́ ni ọlọ́run tó ṣe tọ́lọ́run kò sí ní tó ní kó mọ́ wà lè jẹ́ náà kódà àárẹ̀ àwọn mọ́sí àbí kan tí wọ́n ní kò lè jẹ́ ìmáàmù ètò lálàáfíà ń bẹ̀ ni bó bá ní màá pò nìkan ló ní màá ládùúgbò wọ́n fi jẹ̀ mọ́mù mọ̀nà tó bá yẹ pé ònìkan náà ni onímọ̀ níbẹ̀ wọn ò fi jẹ ìmọ̀ ṣùgbọ́n tá a bá rẹ́ni tí èso máa lè tó náà nímọ̀ ẹjẹ́ á fi èyí tó jójú lówó ọmọ òun ẹjẹ́ àwọn afẹ́mu ṣe mọ́ mu mọ̀tọ́ wáyé kò bá sẹ́lòmíì mọ́ ìjọ náà lọ kò lẹ́sẹ̀ ẹ fi bẹ́ẹ̀ kó náà ṣe kò lẹ́sẹ̀ kò ń ò lẹ́sẹ̀ kankan ní tó ń bá gbélé ayé ṣe ó ní ọlọ́run bó ṣe kíni ní ó fi dalẹ́jọ́ ṣùgbọ́n àwọn òbí tí wọ́n jẹ́ sábàbí bó ṣe wá lọ́nà haram yẹn àwọn ni wọ́n lẹ́sẹ̀ níwájú ẹni tó ní asuma kò sí ní tó burú bẹ́ẹ̀ ó lè lo kíni rẹ̀ yẹn nínú àwẹ̀ àwẹ̀ rẹ̀ ò já so ti yé ó lè lo àwẹ̀ rẹ̀ ò já wallahu a'lam. naam abẹ́rẹ́ rẹ̀ yìí tó lálàáfíà náà ni wí kò bà àwẹ̀ rẹ̀ jẹ́ hada wallahu a'lam.